وأمجد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحد العقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين أعوذ بالله من الشيطان الرجيم ومنذ آتيناه حكما وعلما ونجيناه من الغرة التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين وأدخلناه في رحمتنا إنه من الصالحين ونوحا إذ نادى من قبل فاستجبنا له ونجيناه وأهله ونجيناه وأهله من القوم العظيم Allah subhanahu wa ta'ala ọba tí ó tó kọ́dá ìtàtúnlé pàdé lórí ìpàgọ́ Al-Qur'an Al-Karim eléyìí tí a fi ìjọkọ̀ tuntun rẹ̀ àti bẹ̀ ìdìpọ̀ yìí kó jọ ọ̀pọ̀ rẹ̀ mọ́tàdé pọ̀ ní ìsẹ̀mí ayé wa bá a ṣe wọlé wa jòkó tó ń ṣe wọlé pọ̀ tó abẹ́nú àánú rẹ̀ ọlọ́run kó gbalẹ̀ sí lọ́wọ́ wa ó ṣe ní okùn fa orí fún wa láyé àtọ́lálùkìyàmù àtàwà àtàntàdìjọ́ máa ń jòkó tí wọ́n ti má àtàwà àtàntàdìjọ́ máa ń jòkó tí wọ́n ti dé àtàwà àtàntàpadà mọ́jú ìṣẹ̀lẹ̀ sí wọn lọ. abẹ́ ńlọba tá ń bẹ̀ ní gbogbo ìgbà abẹ lọ́dún tó lọ kókó jọ kó já sọ̀pọ̀ ọ̀nà láyé ó ti gba tètè fún wa tọdún yìí náà mọ́tà fún wọn lọ. torí pé oṣù tó dojúkọ wáyé láàrin àwa àti ẹ̀bí ọjọ́ bíi mẹ́wàá tó súnmọ́ wáyé àwa náà ó ti rí pé oṣù ni atẹ́gùn kì í fẹ́ ó yẹ ká ti máa gbẹ́ atẹ́gùn torí pé ẹ̀mí gan ti ń fà láti pàdé ìkẹ́ àtàánú ọba abẹ́dà abẹ mọ́sílẹ̀ wọ̀wọ́ abẹ mọ́sílẹ̀ wọ̀wọ́ ẹnu ọba tó kù yìí abẹ àlàáfíà ara ẹ̀mí kú ìfàyàbalẹ̀ ọkàn yìí máa ń tó yé kóró pátánù lẹ́kọ̀ọ́ ẹ̀fún wa ọlá ìpè méjì lọ láàánú ọlọ́run gbogbo táwa fi gbà ọlọ́run tó yé aláàfin mọ́tàṣẹ́ rọrùn fún wa ọlá wípé ẹ̀jẹ̀ ló pọ̀ tí wọ́n lálàáfíà ara tí wọ́n ń bẹ̀rù bá ọlọ́run bá lè gbà wọ́n bá oṣù káwọn bàbá àdúgbò àlàáfíà ara fún ọlọ́run ọlá ètò méjì lọ ọlọ́ àwọn táwọn ti wá náà káàkiri mẹ́jọ kọjá àfúnmánéjì rẹ̀ ọlọ́run ọlá Muhammad àwọn aráalé rẹ̀ àwọn tí wọn ò mú nǹkan ní pẹ̀lú tọba adẹ́ta ní títà àjọ ọlọ́ọ̀bẹ ní ìyọrún abẹ mọ́tàbà tẹ wọn lọ́wọ́ lóbi ní orí àwọn tọ́lọ̀ ọba aláàlú sábàbí ayé abẹ lọ́wọ́ mọ́tàbà fún ọlẹ́kùn dáadáa ọlá ìsúnmẹ́jì lọ́la àmàlẹ́ ọlọ́run àìyẹ àgbò a sì wà lórí suratul anbiya suratul anbiya ìyẹn ní súra sábà láti sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run fún wa abẹ aláàfọ̀ hánà wọ́tà alá ọba tí kì í fẹ́ rúlẹ̀ lẹ́ẹ̀ ọba tó jẹ́ pò nìkan ni kì í kágara òun nìkan ni kì í ká ìrojú ó jọ àwọn afọ àwọn tí àdìjọ ń tukọ̀ jù pé ìbá wa sanwó lẹ́sàn olóore èyí tí wọ́n bá wa bá dé níjẹ̀jọ ibẹ̀ náà láti gbé iṣẹ́ yìí iṣẹ́ kan àdéhùn kan ní ti gbogbo wa níjọba lábọ̀dọ̀ wa tó dá wa pé bẹ́yẹn kan ò bá ráyè ìyẹn kan gbọ́dọ̀ máa bá lọ òwe lẹ́yìn tó jẹ́ pàmò ẹ̀ ní ìtumọ̀ ẹ̀ ni pé kó làbẹ́yìn ọ̀bá wá tẹ̀ sí ó yẹ kó o ká àwọn àyà tí mi ò ráyè kà nítẹ̀sí ló yẹ kí n kà nílé láti ń sọ fún wa lásìkò yìí tá a bá rẹ́ni tí kò tí kọjá láti lè wà lórí péèjì Muhammad Jamiu Quranic Society lórí WhatsApp ní o alòmí lórí Telegram náà ẹ jẹ́ ká join nígbà yìí pé a ti mú pé a wà nílé ẹ̀kọ́ abẹ àwa ò tó kọ́ọ̀yàn lẹ́kọ̀ọ́ ọba adẹ́gbà ní máa kọ́ ni kójọ mẹ́fà ti máa tọ̀dọ̀ rẹ̀ mẹ́fà ti mọ̀ wá ẹ jẹ́ kí a join ẹ jẹ́ ká ra àwọn sẹ́kẹ́tì wa pàtàkì jùlọ brọ́dà mi tán bá bàbá sọ̀rọ̀ àti bàbá tán bá sọ̀rọ̀ náà tẹ́ bá ti fi nọ́mbà sọ́dọ̀ bàbá tí wọ́n wà wájú wa yìí brọ́dà mi tán wá sọ pàdé ẹ̀ yìí tó ti yé bàbá ti fún wọn nọ́mbà wọ́n há àjẹ wa á láǹfààní láti rí ó bá fi dá wa lójú pẹ̀lú ìyọ̀ndọ́ba Allah subhanahu wa ta'ala ìgbà tábà fi bẹ̀rẹ̀ àwẹ̀ ó rọrùn fáwọn tí ò bá ti ń dìkan wò wá láì tó túmọ̀ sí asúrùmẹ̀ gbogbo Ramadan yẹn kọ́ ló bàbá ẹ̀ fún wa asúrùmẹ̀ láì táwọn ìwé lè wò ó kó wá wò eré kọ́lá ní kí wọ́n wá wò bábẹ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n fẹ́ gbọ́ òun lọ́ba tí máa bọ́ ní sọmọ sábọ̀ wá sọ ọlọ́run tó jọ kó jẹ́ kí á ríra wa gbọ́yé ó mẹ́jà sọ pẹ̀lú ìfẹ́ mú ọlá ìfẹ́ méjì ìrọ̀lọ́run tó láwí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ rẹ̀ níbi tí a rí pé súrọ̀tà ló dá lórí àwọn ànẹ́bí ọlọ́run ọ̀gá nínú àwọn agbájú tọba adẹ́gbàá yàn lọ́pọ̀ tó yàn ní pọ́sìn nínú wọn nínú ogún àti márùn tọba àlọ́ àdáàkọ wọn náà Al-Qur'an tó ti yé ẹ̀mẹ́jọba gbàgbé ó wọn ogún àti márùn ló dáàkọ wọn Al-Qur'an nínú má ogún àti márùn yẹn ó tún wá yọ márùn kan ó pè wọn ní olè làásùnù mí náà rúṣọ yìí àwọn márùn yẹn ló pòórì ọ̀rọ̀ wọn púpọ̀ náà Al-Qur'an ó pòórì ọ̀rọ̀ wọn èyí tó ó jẹ́ igbákejì mi nínú àtó ṣáájú bàbá àgbà àmọ́ ànábì ṣe kí ni ó ń jẹ́ ọ̀gá fún wọn kì í dàbò mọ́nú àti bùmá ànábì wa Muhammad tòtò àwọn ẹ̀ máa rò pé á ah, ń gbogbo ẹ̀ náà náà náà dùn mọ́ àbúmọ̀ tọ́mání kí láyà rẹ̀ kí láyà rẹ̀ wà máa kọ̀ ẹ̀ Allah sọ fún wa ní suratul Baqara ó ní tí lùtọ̀ rúṣùlù ọ̀dọ́lá bá bọ̀ ọ̀hún.

a wá fẹ́ bá fà àwọn àwọn ní. وآتينا عيسى بن مريم البينات وأيدناه بروح وآتينا عيسى بن مريم البينات الله سبحانه وتعالى olóò fún ànábì Ìsá láwọn àlàyé evidence ọ̀rọ̀ tó pọ̀ wá àjáde náà wò bẹ̀rù ìkúlù ó ń rẹ̀ pẹ̀lú ẹ̀mí mímá ìyẹn jìbìrì máa ń sọ̀pọ̀tì ẹ̀ agbára bẹ tó ń fún tó bá ti lè bá àwọn ọba ẹ̀ka ó mi. so ètò tọ́ba láàfún ni bọ́lá fẹ́ lọ́nbẹ̀ ni pé wọ́n bá wa mẹ́nu bà àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú khalilu rahman khalilu ẹ̀ e? rahman Ayo ọba tani tàbí ànábì sọ̀rọ̀ yìí. tí Allah subhanahu ànábì sallallahu alaihi wasallam àbá ti pé Al-Qur'ani pé pé wàtàkàrọ̀ wọ́ọ̀wù Ibrahim khalila olóòlò fún Ibrahim ní ayò tó ti ànábì wá fẹ́ ṣàlàyé rẹ̀ fún wa ó ní inna Allah àtàkádà ní khalila ọlọ́run mú èmi náà ní ayò wọn ànábì wa kama àtàkádà Ibrahim khalila gẹ́gẹ́ bó ti mú Ibrahim ní kíni ayò a sì lè kótó fún láyò torí wọn márùn tó sàlẹ̀ sàlẹ̀ alákọ̀ọ́kọ́ wọn lànàbì Nuhu alayhi salam àfọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọn ní Ibrahim alayhi salam ẹlẹ́ẹ̀kẹta ni Mose aleyhisselam ẹlẹ́ẹ̀kẹrin ni Isa aleyhisselam ẹlẹ́ẹ̀karùn-ún làbẹ́bí wa ìkẹ́ àtọ̀lọ́lọ́ fún wọn bá wọn. tòótọ́ túmọ̀ sí pé bó ṣe mú wọn má ṣe wá pọ̀ tó ń má ṣe ga má làárùn bẹ́ẹ̀ làdánwò wọn ṣe pọ̀ tó. àlọ́ mẹ́lú mi má ṣe ga tó ń tọ́ba dára ni mo mú yàn láàyò kì í sàdédé mú yàn láàyò àyàfẹ́ni tó fẹ́ dánwò ọlọ́mọ tá a pàṣẹ ní àtẹ̀yìn àbẹ̀kójọ mọ́tà pàṣẹ wa àdúrà tẹ́lẹ̀ mọ́ sábà ṣe lọ́pọ̀lọpọ̀ gbà òun ni pé tí mo máa fi ń bẹ̀ ní kọ́ọ̀rọ̀ àti gbangba òun ni pé ọlọ́run má pàdánwò tó àṣírí ìgbàgbọ́ wa torí pé tẹ́yà máa ń pè rẹ̀ lólùgbàgbọ́ òdodo sábàáwò bá dé àwọn èèyàn lè rò pé àti kò mọ jù báyìí lọ so tó bá ti jẹ́ pé òun lọ́ba tí kì í tẹ́wù rẹ̀ láti lákùn má pàdánwò tó àṣírí ìgbàgbọ́ wa ó fún àánú ẹ̀ kò fi bá wa lò Allah subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ ànábìwá Ibrahim wọ́n kà á fún wa bó ṣe ti wọná láwọn ìdíríjù sí iná wọ́n gbọ́ òjì síná tán ń gbò jáde òun ní Ibrahim alayhi salam ló tó bẹ̀rẹ̀ láti máa ṣèrìn àjò ó ti ń gbà lẹ́nu Ibrahim alayhi salam tó jáde nù náà ó yẹ kó dúró nínú ìlú yẹn kó mọ́ lọ àmọ́ ìlú tí wọ́n bá ti fẹ́ ni àìdúró ń bẹ̀ ẹlẹ́kẹta bẹ̀ ni pé nínú súnà àwọn àmẹ́bí ọlọ́run kí wọ́n ṣe é jẹ́ra kí wọ́n migrate nílùú tábà ti ń fọ́ sóòtì wọn lọ sí fómi táwọn ní òsì kí ni tí wọ́n ti gbà àmẹ́bí Ibrahim alayhi salam ó sọ gbàrà tó jáde nù náà ó ní ìní muhajirun ila rabbi bá àbúfẹ́ lọ bọ́lọ̀ sánmà yàní ó fẹ́ ṣe ìjọra ó fẹ́ jáde tó lulú ẹ̀ ó lè sàdédé jáde bí ó jẹ́ pé pẹ̀lú ìtọ́sọ́nà àtẹ lọ́dọ̀ ta ni lọ́dọ̀ Allah subhanahu nígbà tó jáde mo fẹ́ kọ́ lẹ́ẹ̀fẹ́ ni o òní wípé kò sàdédé jáde ìgbà tó pa nẹ́tọ̀ ẹ̀mù sínú náà kò tí ì bímọ gbà wọn. kò tí ì bímọ. áfà tí wọ́n jù sínú mẹ́fẹ́ lọ́ba abẹ́dà ṣe tó láti compensate ẹ̀ gbígbà pẹ̀lú farada yìí àlìjàzáwù mèjì ń sèlè amẹ́n. ẹ̀sán tọ́lọ̀ máa sọ̀yàn irú iṣẹ́ tá a bá fi mọ̀ ní sọ̀rọ̀ lẹ́sàn-án. ó fẹ́ mi panú torí tèmi ó fẹ́ mi panú torí tèmi àbí ń wàárọ̀ ẹ̀ lọ́rọ̀ tẹ̀ wọ́n ti fẹ́ mi ó ṣe aláàlí léwọ̀ fún rẹ̀ wa rọ aláàlí mi yóò ti kíni yóò rọ fún wọ́n ju ẹnu náà torí pé ò léèyàn ọlọ́run wa ní kì í pé sí ẹ wọ́n lé ẹ jáde ní má péréte màá gbà ẹ láàyè tó tóbi méjèèjì lọ́lọ́ọ̀bá láti fún nígbà tó jáde náà lọ́ba tó gùn lọ́wọ́. ìgbà yẹn ló wá sí nígbà tí bàbá ó gbà tára ó gbà tẹ́bí ó gbà ló tó wá tẹ́wọ́ sọ́nà tọ́rọ́ bí ọlọ́run àbúlíbùnmí mílíọ̀n sọ̀rọ̀ sí nínú àwọn ẹni rí ó bí ọlọ́run kọ́lọ́ gbọ́dọ̀ àgbẹ̀bí ọlọ́run. Allah subhanahu wa ta'ala ó láàfún nírò pé yóò bímọ wọ́n bá ọmọ tí ó bí irú sùúrù tó níyẹn ọmọ yóò bẹ̀rẹ̀ ní sùúrù jùlọ ó ní harim ọmọ alátẹ̀bára torí kó ń bàtẹ̀bára torí jọ wa allah aljaza min jinsil amal na ẹ jẹ́ ká padà sí suratu anbiya allah subhanahu wa ta'ala nígbà tó parí rẹ̀ tó sọ ìdí ọ̀rọ̀ ìfesí pé àwọn tó ń samọ̀nà wa òun pa wá láṣẹ láti máa ṣe dáadáa nínú dáadáa tọ́lọ̀ pa àwọn ànábì ọlọ́run tó ṣáájú láṣẹ táàrí pé ànábì wa nìkan kan bẹ̀rẹ̀ òun nìran kíláàsì ìrọ̀ kíkí ìkọ́mọ̀ sọ́lá wà ìta ìzàká kí wọ́n sì máa ṣe tọ́ra nú àsọ̀lá ó jẹ́ ìbádẹ́tù gbàdàníyà ìjọsìn tá a máa fara ṣe wà zàká ìbádẹ́tù màlíyà ìjọsìn tá a máa fi dúkìá ṣe méjèèjì yẹn àwọn olùmọ̀sọ pé bọ́lọ̀ bá ti dápọ̀ kan wọn kó méjèèjì mara wọn ni wọn lọ lọ́tọ̀ọ̀tọ̀ àkímù sọ́lá méjèèjì wọn ti ń jẹ́rìí ara wọn ni aláàánú wàkánù lánà àbìdín àti sọ́lá ẹ̀rùn kíkí àti zaka bó ṣe rí ẹ àwọn ànábì ọlọ́run wọn èyí tẹ́ nítorí ẹlòmí lánà àbìdín ọlọ́run náà máa jẹ́rùsì fún wọn ìjẹ́rùsì fún kàní àdé gbogbo ẹni tí ó bá kírun tọ́lọ́wọ́ bá gbà ọ́ lọ́wọ́ rẹ̀ ìjọsìn bábà wo lè ṣe káṣe nítorí kánú lánà àbìdín gbogbo ẹ̀sìn wọn òun ọlọ́run ni wọ́n fi sìn abẹ ramadana tí wọn náà báwọn náà dojú kọ ìdí alẹ́ ti sin ọba abẹ́bà torí pé máa lábí yọ̀sùn mọ̀ ọ̀rọ̀mọ̀lọ́nà ìmọ̀ẹ̀nà gbogbo ẹni tí ò bá lè gbà wẹ̀ nítẹ̀lé tẹ̀lé àṣẹ ọlọ́run wá ti fa bá tí ó dẹ̀ wẹ̀sán lọ́dọ̀ ọba tó dáa kò lè rà foríjì ọlọ́run lórí tó a gbọ́dọ̀ gbá nítorí tọ́lọ́ ìgbà tá nàbí wa Allah subhanahu wa ta'ala tí ó parí ọ̀rọ̀ Ibrahima ọ̀rọ̀ ẹni tó mú bá nu orí tání lóòtù náà. ọ̀mú bá ń لوطا وعلا ولوطا لوط عليه السلام ọlọ́run bá ní wà lúùtọ̀n tó bá sọ pé wà lúùtọ̀n ọ̀rọ̀ ti wà nú ẹ̀ ọ̀rọ̀ wo ló wà nú ẹ̀ ni pé wọ́n kúrò lúùtọ̀n yára ẹ̀ létí lúùtù àtẹ̀yìnàwó òun náà afun ṣókìmá afun ní ìjà ọlọ́run wà ìlmà àbẹ̀fún ní ìmọ̀ tẹ́yẹ̀ máa fi lo ayé tí n fi fi sẹ́sìn. نعم ونجيناه من القرية التي كانت تعمل الخبائث بل هو المجد طبعا شفاء نبي لوطي على حكمة حكمة وعلم أفيمة بيش من فاهم نبي الله نيه gbogbo ìgbà tó bá dẹ́sà nẹ́bì kẹta nẹ́bì ọlọ́run méjèèjì ló máa kó papọ̀ a rí pé ìgbà tá nẹ́bì Musa alayhi salam tó ń bọ̀ láti Mẹ̀díyánà ó ní falama balaga falama balaga aṣùdà àtàyìnà tó bá ti ti méjèèjì yẹn papọ̀ hukman ìyẹn ní ọgbọ́n òye látọ̀dọ̀ ọlọ́run dájú dùbú wa wà ilman àwọn àmọ́ ti mọ̀mọ́ látọ̀dọ̀ wa bó ṣe mọ̀ ṣe báwọn ọlọ́run yẹn àtàyìnà àti fún ní ọgbọ́n àti kíni òye ìyẹn túmọ̀ sí pé kò ní fún èèyàn kan ní méjèèjì yẹn ọ̀ǹtì tó bá wọ age of forty ẹ̀sẹ̀ títa ní ànábì yìí sọ àrùn ìsọ̀lá jésù ọmọ màríà ó nìkan ní òwò forty títa ànábì ọlọ́run ẹ̀sẹ̀ tìtì. ó ní àtẹ̀yìn náà ó ń tiẹ̀ láti kékeré láti fún ní kíni ó máa sọ̀rọ̀ ìyà ọmọdé láti fún un. يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا حكم صبيا àtọ̀hún àti yàyà torí yàyà àrẹ ìsàlá olóògbé wọ́n ti tóbi kúrò láyé àrẹ́lẹ́bì yẹn yàyà ò ní padà àrẹ ìmọ̀sálà ànámọ́ná ànábì ìtọ́ ṣe kíni yóò padà ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ kílẹ̀ dáadáa torí láti kò tá a wà àwọn bàbá ti ń tú ọ̀rọ̀ àti ká máa de káàsì jẹ́ kó mọ́ clear àkọ́lọ̀ ọba aláwùjẹ́ ká lè rí sọ ká lè gbọ́ yé torí pé tẹ́yìn ọba gbọ́rọ̀ yé àwọn ìtakorẹ́ àwọn ọ̀rọ̀ tó máràgbà tó ń takora wọn tá a mọ̀ báyìí ni ara ń tá a mọ̀ iná lòun ẹ mẹ́jẹ̀ ká ṣe ìgbésí lórí ẹ̀ torí bàbá ti lè rí èké ẹsẹ̀ tọ́lọ̀ ọba alábàbá fìdí ọ̀rọ̀ kan múlẹ̀ ẹ̀ rí pé yóò mú kalẹ̀ yóò sọ pẹ̀lú gbólóhùn tí ó yé tí ò ní jẹ́ pé yóò ti fàǹfà lórí ẹ̀ tẹ́ ẹ máa ń ṣe fàǹfà lórí ẹ̀ kò ló mọ̀ bá kiri ànábì lútò àlèsàlẹ̀ aláàlẹ́ ìgbà tá a sọ́dà ànábì ọlọ́run tá a fún nímọ̀ látọ̀dọ̀ òun wá lẹ́yìn jẹ́ iná àwọn ìlànà ìlànà ìkàrà táwọn ọ̀dà Allah subhanahu wa ta'ala jẹ́ iná òun là bọ́lọ́tìlá mínàlẹ̀ kọ́ríyà òun là kúrò nínú ìlú kan ìlú wo ni kánẹ́ ìlú yẹn tó jẹ́ kọ́rọ̀ òfin là tó mú kúrò nílùú yẹn táàmẹ̀lù kàbáyìí wọ́n máa ṣe ìwà àbàjẹ́ aburú náà máa ṣe mẹ́ ìlú yẹn wò ní dáadáa tá máa ń ṣe alhabais òtítọ́ pé ní habais òun ni gbogbo tí ó jẹ́ ìran ìyẹ́ ẹ̀sẹ̀ mẹ́gbẹ̀gbẹ̀ habais àìsí tá a bá fẹ́ wọ toilet tá a bá fẹ́ wọ toilet nínú àdúrà ìwòsàn àmọ́ ṣe ká wọ toilet òní ká tó pé Allahumma èrè ọlọ́run ẹ̀mí àwọn òdòdó mí bó tẹ̀ jẹ́ pápá kan náà àwọn olùmọ̀ sọ fún wa pé alkhaba'i min alkhubusi ìyẹn ní ẹ̀gbin aburú tó lè kàn yẹn walkhaba'i wọ́n ló kọ àlùjẹ̀nú kẹ́ni tí wọ́n gbé toilet. bẹ̀sì níbi khaba'i adẹ́rìí pé àpékọ̀ kan táwọn àlùjẹ̀nú ogún kan táwọn pè fáwọn èèyàn olùwọ́n ní òlú ẹ̀. táàmì lu khaba'i min alqaryati allati kanat tààmì lu khaba'i tẹ́ ẹ bá wo tọ́lọ́ ń lò pẹ̀lú ìlú yẹn pé ìlú tí ń ṣe ìbàjẹ́ ẹlẹ́pùtẹ́ ló ìbàjẹ́ àwọn owó ní àwọn tó jẹ́ pé ọlá ìgbà ẹlẹ́sẹ̀ ni wọ́n alélùtù tí wò bọ́ jáde kó lólu yẹn. إنهم onye كانوا قوم سوء فاسقين Allah subhanahu wa ta'ala ó wá ròyìn wọn pẹ̀lú ròyìn méjì tí ò dá wọ́n ní kánú wọ́n jẹ́ kọ́ọ̀mọ̀ sọ́wọ́ in wọ́n jẹ́ aláburú èèyàn ni wọ́n ajẹ́ tí wọ́n ṣe yẹn aburú ni gbogbo ẹ̀fẹ̀ ló burú àmọ́ máa ń jáde kúrò níbi àṣẹ ọlọ́run pé ẹ ṣe báyìí tó lóun ní ṣe bẹ́ẹ̀ onẹ́gbẹ̀gì páàsì oní pòókì náà bàbá máa ń bá wa tú bàbá náà pòókì lágbájá ìyẹn ni pé tí ò yẹ kó ṣe náà ń bá lọ́wọ́ ẹ̀ ń táwọn èèyàn bá sábà ló ń bẹ lọ́wọ́ ẹ̀ ń táwọn àjọ yẹn tí wọ́n ṣe yẹn bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala nígbà tá a ti ń ka súrọ́tò Hud àti tá a ń ka súrọ́tò Ibrahim lọ́ba aláàmọ́ ti sọ̀rọ̀ àmẹ́bí lùtù fún wa ó lè má pọ̀ kò ń sọ púpọ̀ ó sọ ní súrọ́tò kọ́sọ̀t tó ti yé lára àgbà tó ń sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ó máa ń bá kọ lù. Wàlúùjọ́ ni ìrùkọ́ ẹni kọ̀wé yìí ìrìnàkùn lẹ́ka. تأتون الفاحشة ما سبقكم بها ما سبقكم بها من أحد من العالمين àwọn olùmọ́lẹ̀ bèrè wípé wá ìjọba adẹ́dà fi sọ̀rọ̀ lútù lẹ́yìn Ibrahim alayhi salam torí pé wọ́n ní ìbátan ìbátan bẹ́lá ń tani ànábì lútù àti tani ànábì Ibrahim ànábì lútù ọ̀nà méjì làwọn olùmọ́gbà wò àwọn kan ní ọmọ ń kú ànábì Ibrahim àwọn kan náà ọmọ ọmọ ìyá rẹ̀ ni ẹ̀gbọ́n ànábì Ibrahim àbábúrò rẹ̀ ló lékè lóbi lútù ó fà àwọn méjèèjì pàdé papọ̀ lásìkò kan náà toró sọ fún aláyè ní pé fà á lútọ́ nígbà tí Ibrahim jáde nínú ilé tán ẹnu wọn bá àwọn díẹ̀ tó gbà fún lúùtù wà náà tó gbà fún ànábì ọlọ́run lélẹ́ ìwọ́lẹ̀ ìjọ ṣiṣẹ́ ni àmọ́ lu ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rán wọn sí. tó wọ́n rán lúùtù sí ìlú kan tí wọ́n pè ní sadu onígbòkọ̀ ìlú rẹ̀ àwọn kàmá kì í bá àwọn bá sọ fún wa yẹn. so ìlú yẹn ní tí wọ́n ń ṣe ń bẹ̀ òun ni àfẹ́kà fún wọn pé ìtọ́kọ́là wà ìtọ́kọ́là lú tó lẹ́kọ́ Ó ti jẹ́ wípé ìbàjẹ́ tó burú fáríṣà gbogbo olùtàkùn àti tó bá ti lo fáríṣà zìnà ni wọ́n ń pè. Àwọn eléyìí tó wá ti zìnà nìkan. Náà tí wọ́n ó gbókùn ó yàtọ̀ sí gbogbo wa mọ̀ kéwù jù láwo tí wọ́n ta èyí tí ṣáwàtà mi dún ní nìta. Ìnàkùn lẹ́dà tún lẹ́dà níta lẹ́dà mọ̀ẹ́dà mi dúró ní nígbà. Sábàbà sọ púpọ̀ lórí ẹ̀ àwọn ọjọ́ ànábì lóòtù àríṣọ́lá géè ni wọ́n máa ń practice ọkùnrin tí ń súnmọ́ ọkùnrin ọkùnrin tí ṣe kí ni ẹ̀rí pé sì náà tí wọ́n ń burú tẹ́lẹ̀ on natural basis a lè fọkùnrin fẹ́ ọkùnrin àbí so ká tó wá sọ wípé a lè sọ pé obìnrin àtọkùnrin tó jẹ́ pé wọ́n lẹ́tọ̀ọ́ àti máa bẹ́ẹ̀ torí pé wọn kì í sẹlẹ́tọ̀ ara wọn wọn ò gbọ̀nà ẹ̀tọ́ fẹ́ra wọn a ní wọn gbọ́dọ̀ ṣe èwo wá ní tọkùnrin pẹ̀lú ọkùnrin a rí pé léyìí ó tako àdámọ́ ọmọnìyàn kódà ó tako àdámọ́ dábà náà àwọn kíláàsì dáadáa àwọn dábà kì í ṣe Táwọn ní adìakọ àtàdìakọ ṣe kí ni? Àwọn ni àwọn tó rò pé kò yẹ kó lè rí bẹ́ẹ̀. Iṣẹ́ táwọn ìjọ Lútù ń sọnù sí ni wọn ò wá mọ bẹ́ẹ̀. Àwọn lẹ́ni àkọ́kọ́ àwọn lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe irú ìṣesí yẹn láyé. Bẹ́ẹ̀ ni ó kọ́kọ́ pírátìsì rẹ̀ láyé ìjọ àlágbè Lútù ni. Tó túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá ń pírátìsì rẹ̀ lọ́wọ́ bì sí àwọn àjọ yẹn ó máa gbẹ̀sẹ̀ lórí ẹ̀ wọ́n máa kọ káwa náà wo kí láà bá wọn bẹ̀rẹ̀ bàbá ti náà lágbájá ló ní ṣéèdì òun ló pàǹdì gbé pàǹdà ilé ẹgbẹ́ ògbóni ìjọba àwọn àbá ti ń sògbóni yóò wọlé bíi sọ̀rọ̀ lórí ẹ̀ nínú aburú tí wọ́n ń ṣe rẹ̀ lọ́jọ́ kálukú àjọ pé bọ́ọ̀lù yàtọ̀ káyọ̀ ti táyàmẹ̀ lọ kàbá yìí aburú tí ò bá ní ó ti bẹ̀ jáde kájọ pọ́kùnrin sóyè ní oṣù wọ́kùnrin irú kí ni wọ́n rí bẹ́ẹ̀ ó takò ọpọlọ tó lálàáfíà àwọn olùmọ́sọ́fọ́ afẹ́jẹ́ padà wọ́n máa sọ fún wa pé oore kan bẹ lọ́dọ̀ ọmọ wẹ́ẹ̀sì à aburú ti bẹ́ẹ̀ jóore tá a rò pé bẹ́ẹ̀ lọ. torí pé yorùbá sọ́ra àwọn ọmọ wa tó ń jápa ẹ pé wọn ẹjẹ́ wọn máa lo àwọn àsìkò díẹ̀ díẹ̀ nílé torí pé ibẹ̀ yẹn kò sí síwọn ìrọ́sọ́pọlọ ọpọlọ tó bá ti dilẹ̀ wọ́n rọ ẹni tì sí ni tọmọ bá tẹ̀lé gbé báyọ̀ sí yẹn ó kẹni tí ó kò kúrò because school wọn wọn liberate school wọn tòbi ẹ̀fẹ́ ìpè kò sí tọ́mù olè choose fún rẹ̀ láti lò ó dọwọ́ wa wọ́n lè máa fowó ránṣẹ́ sí wa ọlọ́run tí wọ́n sì náà wọn ò ní ṣiṣẹ́ lọ́rùn o tọ́mù owó ránṣẹ́ sí wa ìṣe wọ àmọ́ ká má pàbùrù wọn ránṣẹ́ sí wa ká sì má mú bọ̀ torí pé bá ni ká máa sọ́ra bá burú ti di kíni tó bẹ́ẹ̀ díẹ̀ aburú yẹn ju oore àbí nǹkan kan lọ ké ọkùnrin ó máa súnmọ́ ọkùnrin bọ̀bọ̀ ọ̀gbẹ́ni ẹ̀yin náà ọ̀sẹ̀ bàbá burú wà lórílẹ̀‐èdè wa bàbá wíyọ̀ mọ́ni ọba dàda kan ṣe sùúrù fún wa ni sùúrù rẹ̀ pọ̀ ìwà àrà ìfàfàdù fílbàbù ìbáhàn ìdílà kásàlàtà ìlú náà wọ̀yá kù àǹkẹ́sì. wọ́n bá burú táwọn èèyàn ń ṣe kò yẹ kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́bílísì ọkọ̀ ilé wa láyé wa ó sì múra bí obìnrin láyé wa tó ìyẹn tiẹ̀ tó bẹ́yìn ò bá wá fẹ́ gba kùránì gbọ́ ó yẹ kó gba kùránì gbọ́ tú eléyìí pé àti kùránì ti sọ sí pẹ́ ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin báwọn kan ṣe báyìí. àwa rí i pèsè pèsè ọkùnrin ọgbẹ́ni yìí nígbà tí wọ́n fi sẹ́wọ̀n tí wọ́n fẹ́ prosecute ẹ̀ wàhálà dé jọ́nà wọ́n rò pé ẹ̀wọ̀n boníkàwọ̀ fi sí. àwọn obìnrin ní ẹ má mú wa ọkùnrin ní o òun sì kílọ̀bù pé obìnrin lòun ẹ̀wò mẹ́wàá ń bẹ láyé ọlọ́run mọ́jà jẹ́ bí ìbàjẹ́ láti mọ́jà ti da burú mẹ́jẹ́ torí pé tẹ́ ẹ bá tọ̀ pa bọ́ sa bó ṣe lu ẹ̀wọ̀n ọjọ́ mélòó kan ẹ̀ mọ̀ páwọn èèyàn jẹjọ wájú ọlọ́run ẹni tí ò yẹ ká ràn lọ́wọ́ àwọn àbá àgbà máa ń dúró wájú rẹ̀ lẹ́kọ̀ọ́ tó máa ń gbowó lọ́wọ́ ẹ̀ tó yẹ kéèyàn ò lè dúró wájú rẹ̀ ẹni tó yẹ kéèyàn ò rí kẹta eré báyìí ẹ̀ mọ̀ sá eré lọ àwọn tọ́ba dẹ́dà torí wọn payé rẹ̀ ó lágbọ́dọ̀ ó pa ìjọ kan rẹ̀ nítorí wọn. ṣé ìlú yẹn láwa ní bẹ́ẹ̀ ò bá débẹ̀ àlèkí àmọ́ ayé òun ti gba ara o èèyàn gbọ́dọ̀ máa pè ọmọ pé ẹ kìlọ̀ fún àmọ́ yín o kí ni wọ́n máa ń ṣe wọ́n máa ṣe dé o eléyìí ti mú lé babalánà tó ṣe déédéé àṣẹ́wò lè ṣe yín yóò kà mọ́. àwọn abá ní sùkúù kéékèèké ìlú yẹn ká tẹ̀ sọ a lè máa fi tẹ́kì ìwé àwọn ọmọ wa wọ́n á dúró wọ́n á lé kíni wọ́n ò dúró kí n má dà kọ̀ wí àti kí n dà kọ̀ rẹ̀ kí n náà sọ̀rọ̀ sọ̀rọ̀ tẹ́kì. a wàhálà wà àmì ṣe rí àwọn tí wọ́n ń kó kínní wa gbogbo ọ̀nà mẹ́fẹ́ fi lò wá fẹ́ gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní àfikà gbàgbà báyìí gbogbo ọ̀nà ni wọ́n máa ń gbà tí orílẹ̀-èdè kan ò bá gbà wọn ò ní ràn lọ́wọ́ lórílẹ̀-èdè kan bá lọ́wọ́ gba gay àti homosexual àti lesbian àti transgender wọ́n sẹ́bà tó bá lè gbanú rẹ̀ wọ́n ràn lọ́wọ́. fi lọ àwọn olórí wa ṣáájú tí wọ́n gbà àwọn kan fẹ́ gbà. tòtí ò bá rí yẹn wọ́n kó àwọn sáré òrí yẹn wá tó o bá rí òrí yẹn wọ́n ní ìjọba bá rí yẹn kan òrí yẹn gbọ́dọ̀ ẹ̀dá kò búlábúlá láyé ọ̀dẹ́ ìmọ̀ bá fẹ́ kí n dáìmọ̀ wa fún ìpò ẹ̀ náà tó wọ ìwé o. ìwé ìbò ni wọ́n máa fi ń dírìlì ọmọ fún kíni o fún tíkì kíyè ẹ̀rí lọ́wọ́ sọ pé I go up I go down up down you go up you go down both of us go up, go down I go on I make a game. wọ́n wá tó jẹ́ ma ọmọ bẹ̀rẹ̀ ọmọ akadẹ́mì wà tó jẹ́ pé àwọn ti gbóyìnbó ṣáájú kẹ́ tó ka ìwé yẹn tó tó bá ti kàwé yẹn gbọ́dọ̀ òyìn ó ti kí so ìjọ tó bá bá àpàdé yóò rò pé ah we have learned this in so ẹnì yẹn dákọ fọ́lùmù yẹn àmẹ́jà padà sórí pé wa tá a kọ́ lọ́dọ̀ wa pé kò yẹ kábà àkọ́kọ́ ọmọ curriculum wa ṣèbẹ́ èbó la fẹ́ kọ́ kò sí sáà lè fi kọ́ àmọ́ ẹ má mú curriculum yẹn wá ẹ sì má ara burú tí ni pé ká sọ̀rọ̀ sí i ó wà káàkiri o àwọn ọmọ wa tó mú fóònù lọ́wọ́ àbúrò tó wà bẹ́ẹ̀ mọ́ ọlọ́run bá láàbù jọ̀kọ́ là wá lọ́wọ́ àlùkálù sọ̀dájọ́ àwọn ẹjọ́ ànábì lójú ẹ̀rì kò gan ó ní mọ̀nfàlà àfọ̀nrín ilẹ̀kọ́ pẹ̀lú tẹ̀wọ̀n kàmà kọ́ tẹ́ ẹ bá rẹ́ mi tó ṣerú ìṣesí táwọn ẹ̀jọ́ lútù ń ṣe ẹ mọ̀ gbọ́ tẹ́ ẹ bá mú tẹ́ ẹ fà ládájọ́ lọ́wọ́ ìdájọ́ kan ṣoṣo náà lẹ́ fún kí ni ìdájọ́ yẹn fọ́kùtù lò lè fa ìlà wọlé mọ̀ fún wúlò la àtẹni tí ń ṣe àtẹni tẹ́lẹ̀ jọ ṣe ẹ̀pa wọn ẹ ti gbé ọ̀rọ̀ ẹ̀fun kọ́ o. Allah subhanahu wa ta'ala ojú yín wa torí pé tó pọ̀ gidi ìjọ rẹ kó wá fọwọ́ ra àwọn èèyàn lórí kò ní rí bẹ́ẹ̀. Ìnáwó bá tún mọ́ ọ̀nà sọ́yìn, wọ́n jẹ́ ìjọ aláburú, àjẹ́pẹ̀wọ̀n ìṣẹ́ni rẹ̀ fásitì wọ́n jẹ́ olùtapá olùjáde kúrò lábẹ́ àṣẹ Ọlọ́run pé obìnrin ní kó máa súnmọ́kùnrin kọkùnrin súnmọ́ kìí kì ṣe pé ọkùnrin pẹ̀lú ọkùnrin àbí obìnrin pẹ̀lú obìnrin wọ́n ti legalize káàkiri ilé ọ̀rọ̀ ìdábọ̀wọ́ kọ́sọ̀lù wọ́n ti legalize wọ́n ti gba certificate wọ́n ṣe márèjì rẹ̀ bá ti ṣe márèjì lánàá وأدخلناه في رحمتنا إنه من الصالحين الله سبحانه وتعالى nígbà tó lalútu adkhalnahu fi rahmatina òun ọlọ́run fi wọ̀ ó mú wọ̀ nínú ìkẹ́ òun nínú ìkẹ́ òun adkhalnahu fi rahmatina àfinú lútù amúwọnú kẹwàá torí pé ìnáwó nínú àwọn ànábì ọlọ́run ẹni rere ló wà fàjẹ́ pé bóun ṣe làwọn tó ṣáájú rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe làwọn náà ó wá fi wọ̀ sínú àwọn ẹni rere abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́tà fi nàìjíríà náà sí قبل فاستجبنا له فتنجيناه وأهله فنجيناه وأهله من القوم العظيم ونوحا nínú àwọn tí wọ́n wà ànábì Nuhu alayhi salam awwal rusul alayhi salam àkọ́kọ́ òjíṣẹ́ tọ́lọ́hún ràn sórí ilẹ̀ àkọ́kọ́ òjíṣẹ́ tọ́lọ́ pa gbogbo ayé nítorí tiẹ̀ lútù ó pàjọ rẹ̀ rẹ̀ ń tiẹ̀ ni kì í ṣe gbogbo ayé àmánú àrẹ ìsàlám ó pa gbogbo ayé ẹ̀ńtẹ́rì ó kílé àwọn pẹ̀lú omi àyà àpàwọn tó gbà fún nìkan àtàtàbà wọnú ọkọ̀ àwọn nìkan ló ṣẹ́kù ara wọn ní gbogbo wá sí kíni láti wá ó pa wọn pé ẹni bá gbọ́kọ̀ yìí nìkan ni ó là ẹni tí ò gbọ́kọ̀ ọjọ́ náà kò sọ́gbọ́n tó lè dá sí i نعم ونوحا إذ نادى من قبل فاستجبنا له الله سبحانه وتعالى ونوح نوح عليه السلام إذ نادى pe ọlọ́run ṣáájú lútù nígbà tó pe ọlọ́run ṣáájú ibrahim ńgbò tí min kọ́bìlù torí pé lúù ṣáájú lúù ó ṣáájú ibrahim bàbá àgbà ló jẹ́ fún ibrahim bàbá àgbà ló jẹ́ fún lútù alayhi salam ìsìnáàdá nígbà tí ń pọn rere tó ń pe ọlọ́run pẹ̀lú ohun kíkan náà ọgbà ó ń pe ọlọ́run Ìgbà pe rẹ̀ agbádàgbà ló fàtẹ̀jáde náà là, ajẹ́pè rẹ̀, bó fẹ́ fanajayina fáàkù fásitàjámínà fanajayina bó ṣe pè wá làdá lóhùn. Àníbáwù Nuhu àlèsàlám, ìpèpè tá nàbì Nuhu pè lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ni pé rọ́bì àní ọlọ́run ìyẹn ni pé nígbà tí wàhálà yẹn pọ̀ àwọn olùmọ̀ àwọn òpìtàn máa ń sọ fún wa wípé Allah subhanahu wa ta'ala ó kọ́là nígbà tó kan ọkọ̀ yẹn tán àwọn ìjọ rẹ̀ ò fi ọkọ̀ yẹn lẹ̀lẹ̀ wọ́n kọ́kọ́ fi ṣe yẹ̀yẹ́ ìgbàwó àlóbi ni yẹ̀yẹ́ lẹ́yìn ọ̀tọ́ ni wọ́n tún náà mú inú ọkọ̀ yẹn wọ́n mú láyè tó ń tẹ̀ sí kò sí tí wọ́n kọ fọ́ọ̀mù ọkọ̀ ojú omi lórí iyẹ̀pẹ̀ tẹ̀mọ̀ kí ni wọ́n sọ bọ́ọ̀bà omi lọ kàn bèbè ti odò ọwọ́ kan gbòòrò ẹ̀ máa ó fún un fi hàn ṣe ìrẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ gbogbo tí ò bá yẹ wa kọ́lá àmọ́ fífi yẹ̀yẹ́ o. àmọ́bí ló wà lẹ́yìn sàlám ìpèpè tó pè ní pé wọ́n bì ọlọ́run àní màgìlú fún ọlọ́run wọ́n ti ń borí mi ẹni tá borí ni mí fán tẹ̀sí ràn mí lọ́wọ́ kí lọ́ba aláàfọ́. Wàkùntáàdà. Ìgbà ní àmì Allah subhanahu wa ta'ala bó ti pèpè yẹn pé ọlọ́run àdákùn wàhálà wọ́n kọjú omi pápá táná àbúwá bọ̀ sàmà sọ́mà balẹ̀. àmàlẹ́kà náà ti bọ̀ bọ́lẹ̀. Àwọn wo Àwọn omi. Múni omi tí ò ní dúró. Bẹ́ẹ̀ bá rí òjò, eléyìí ń dà ní eléyìí wà tó mọ bẹ́ẹ̀ fàjárínà ọba aláàní awá ní kí ilẹ̀ ó yá ilẹ̀ ìwọ náà là máa sún ní Fàlìsẹ́kọ̀lì mẹ́rù omi sánmà tó ní ilẹ̀, wọ́n wá lẹ́kí ni wọ́n ń pàdé. A rí pé tó bá dínú August, inú ọgọ́tù tó lọ yìí àti july august wa ààrẹ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ àwọn máa ń ẹ̀gbámi rẹ̀ lọ́dọ̀ wa ẹ̀fẹ́rẹ́lẹ̀ street wa tí sẹ́lẹ̀rù bá ti dé wàhálà wa ilẹ̀ ti mú mi ó ti yó yóò wà máa sẹ́ ẹ̀rọ omi kàn máa sẹ́ ẹ̀fẹ́rẹ́lẹ̀ ibi tá a bá ní àwọn abo àpáta yẹn omi ó máa sẹ́ látọ̀dọ̀ wa ni ibùn mi ní kọ́tà wa ti bìtì pẹ̀lú bí wọ́n ṣe ṣe kọ́tà sẹ́nu ọ̀nà wa yẹn lára bẹ́ẹ̀ tí kọ́tà yẹn náà omi yẹn sẹ́ àmọ́ kò tó nǹkan tó wá kẹ́bi previous years ni bómi yóò ti sẹ́ so tó jò díẹ̀ wá sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ àgbàdo ti ga torí lẹ̀ ò láyè fomi mu mọ́ ìyẹn wá kéré tànẹ́bì mú ilẹ̀ ń sunmi sókè bẹ́ẹ̀ ló sọ́mọ̀ ń dami àlá amúrin lórí àṣẹ tọ́lọ̀ ń pa kọ́sí kò dé tó sọ pé wo ìgbà tí ó bù ó ọlọ́mọ ń sàánà wá pọ̀ tí omi ti ń lẹ̀ yẹn bá lè pọ̀ yóò kàn máa rì ní ẹ̀rí olómọ̀ ń tẹ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ tó bá ti di pé ilé ìṣe kí ni kì í ṣe pé omi òkè yẹn gbẹjọ́ bọ́mọ yẹn bá ti pọ̀ sílẹ̀ ò bá ti ráyè gbomi mọ́ ilé òsì ìkìlì. nínú pèpè sáàtẹ́bì inú pèpè lé wọn lórí ìsìnàdà àrọ̀gbà nígbà tó ń pọ̀ lọ́wọ́ rẹ̀ ó ní rọ́bì láàtàn láti. Ọlọ́run má bílẹ̀ lẹ̀ lórí ilẹ̀ alàlárùbí lórí ilẹ̀ nínú àkètè rí ẹ̀rí ó yọ mọ́pìlẹ̀ náà èdè ìdáyàrá ń tí máa gbélé àtàn àtìlé wọn. Bámi àtìlé àtàwọn oníkó wọn lọ ní. Tí o bá lè sọ wọ́n kalẹ̀ tó tẹ́ wọn kù, ìtàbárí ń tọ́ bá lè fi wọ́n lẹ̀lẹ̀ yóò nílùú ìbá àdàkà, wọ́n ó sì àwọn ẹrú rẹ̀ lọ́nà ni. Wàlàyé ìlú ìlà bàdúrà mi ẹ̀dàkùn ọmọ wo ni kèfè fẹ́ obìnrin kó mọ rúta ní òfẹ́ kéèyàn fẹ́ mú mi ní ó jálá ìní ó sàn ju kó fẹ́ kèfè tó jọ lọ. kí ló fẹ́ mú kí ló fẹ́ appreciate lára kèfè ó ní ìnáta ń tàbárú tó bá fi lẹ́lẹ̀ yìí nílùú ìbádákà wọ́n ti àwọn ẹrú rẹ̀ lọ́nà ní kò tó wá ní ma bẹ́ẹ̀ wà láyé lídù wọn ò ní bí nǹkan kan ilá fàdìrà gbòókì wọ́n bí kàfàrà yóò bá ní àtọ̀ a máa tọ̀ra yóò padà ọjà àkúndẹ ti gbọ́mọ ìwá àtàwọ̀ ti wọ̀ àwọn ẹni ọlọ́run lánàá wọ́n ì jẹ́ kí èèyàn kan tí ì sábà múnú ọmọ wọn obìnrin tẹ́lẹ̀ kó ti bàlágà báyìí wọ́n wá wọ́n ọmọ kí wọn pé pé kíni wà fẹ́ torí wọ́n ti rèé wọ́n ti rí pótá wọ́n ti mọ ibi títí ń bọ̀ oye ó wà fi fún torí pé wọn ò fẹ́ kí àsáwọ̀ wọnú láì yẹn àwọn ojú náà àwọn làwọn fẹ́ ṣe máyì nísìn ọmọ kan wà lọ fọ́ màkà tó di irun orí ọkùnrin tó ti tó di irun sórí àwọn bàbá wo ni ọmọ ilẹ̀ tó bá láti fún ọmọ mi láti fún ọmọ wa nípò kí ìfẹ́ nígbà ah, tẹ bá dákọ èèyàn tó fẹ́ fẹ́ ọmọ wa láti wẹ́ẹ̀sì ah, wọ́n tún tún rò kì í ṣe pé wọ́n kórìíra rẹ̀ wọ́n ń wo tí ń bẹ lára ẹ̀ pàtàkì ẹ̀sìn bólátí lọ́mọ̀ ní pé ànábì Nuhu àlèsàlám ọlọ́run là onífànà jẹ̀yìnà ù alánúhù àlèsàlám wà áàlà àtòun àtàwọn ará ilé rẹ̀ àwọn wọlọ́wọ́lá lè rẹ̀ bẹ̀ yẹn ó ní apá kan nínú àwọn ìjọ rẹ̀ áàdàwúnú tó ń bẹnu ọmọ rẹ̀ tí ó gbà bó bá ti làwọn minel kẹ́rìbìlà àbíb níbi ìbànújẹ́ tó tóbi torí pé ìbànújẹ́ yẹn ó gorí gbogbo ẹ̀mí gbogbo ìyẹn ni tí ò fẹ́ sẹ́ni tí ìbànújẹ́ ò fẹ́ bá lórí ilẹ̀ àmọ́ bá aláàdé kí ni ọ̀làlóhùn àtàwọn tó gun ọkọ̀ pẹ̀lú ẹ̀ نعم وقال اركبوا فيها بسم الله مجريها ومرسانا نعم إن ربي لغفور رحيم eléyìí ni ìpele ìgbésẹ̀ tọ́ba aláàánú ká nàbì nù ó gbogbo ẹ pẹ́ púpọ̀ lórí ẹ̀ ونصرناهم ونصرناهم من القوم الذين كذبوا بآياتنا نصرناه أرنوه عليه السلام ọlọ́run ni a ràn án lọ́wọ́ àtàrànṣe fún minal qawmi kúrò lọ́dọ̀ àwọn àjọ tí wò gbá tiẹ̀ wọ́n pe àmì òun ọlọ́run tẹ́pàṣẹ ọlọ́run tẹ́pẹ̀lànà ọlọ́run tí wọ́n ṣe kí ni tẹ́pẹ̀ إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين إنهم أولا Allah subhanahu wa ta'ala ó mọ́ excuse kí láwọn excuses tó mọ́ fún wa kò dẹ̀ méjì kó falẹ̀ sálò ń parọ́ mọ́ wọn ni ó parọ́ mọ́ wọn bẹ́ẹ̀ ká ló mọ̀ wípé ọba abẹ́dà ìbínú síjọ kan àyàfi tán bá kọjá là ẹ̀dá kọjá máa bẹ̀ẹ́ tán àwọn ẹwà kan mọ́ sọ̀rọ̀ ẹ̀ pé ah, òpin ayé òpin ayé òfin dé bẹ́ẹ̀ àmà àmà bẹ́ẹ̀ àwa kan ṣe bí bàtà àmà àwọn tó mọ̀ mọ̀ wípé a ti wà ń bẹ̀. torí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ń bó ti torí ẹ̀ bínú sáwọn kan lánàá àwa ti ṣe tó fẹ́ burú jùlọ kọ́nù làwa. oye ẹ̀wọ̀n tó tẹ̀lé láti ní káràmá one hundred and seventy èèyàn tí ì kódà ní pọ́tírì kílàgbé tábà mú ọ̀dà wá ní pọ́tírì pé wọ́n fẹ́ pa àwọn ẹdìẹ tábà náà mélòó lẹ́pa àti pàdé one hundred and fifty based on what on request ó ní bí ó ṣe rí lára wa wọ́n lè pa one hundred and seventy bí ìgbà pé ìbéèrè bá béèrè ni o ṣé àwọn one hundred and seventy ẹ̀sán pààyàn ni ṣé wọ́n dájọ́ fún wa ẹ sì gbàgbé o. torí èèyàn kan soso ọba adẹ́dà a máa torí ẹ̀pá rẹ̀ torí èèyàn kan ṣoṣo. bọ́ọ̀lù ṣe wí ó ní làzàwá lè dúníà àwọnù kí ayé ó kó má jẹ kankan mọ́ àwọnù ó pẹrẹ ó rọrùn lọ́dọ̀ ọlọ́ mìíní ìwà àkàdámù ju kéèyàn tẹ ẹ̀jẹ̀ ìyẹn kan tó ní kíni tó jẹ́ kí wọ́n pa one seventy tí nǹkan nọ́mà àwa gan àfẹ́ẹ̀bù tó túmọ̀ wípé wọ́n káwọn ẹ̀ka ọ̀gá àkíní kan táà kan bá wọlé níbì kan wọ́n kàn ṣe náà pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ díẹ̀ báyìí àwọn ẹgbẹ́ wẹ́sì ọlọ́run làwà lọ́wọ́ wọn ni díẹ̀ báyìí èmi máa ń wọ orí YouTube dáadáa láti gbọ́ àwọn information kan tí bá ti fún àwo báwo ni wọ́n ti react sí ẹ lọ wo reaction àwọn èèyàn lórí YouTube ayé ọ̀gbẹ́ni méjì bàbá àtọmọ tí wọ́n yìnbọn ní Australia jòlì pààtì ni wọ́n pa kò dá o àbọ̀ kò dá kò dá rárá aburú ni wọ́n ṣe tí ọ̀sẹ̀ yẹn ti kólẹ̀ kò sí tẹ́lẹ̀ bàbá yìí hádìsà gọ́ńṣù ti Australia gọ́ńṣù ti Australia bọ́n ṣùtì Australia. eléyìí ó máa jẹ́ àwọn tí wọ́n ò lágbọ̀ọ́yé tó fẹ́ jẹ́ kí wọ́n kọ̀rọ̀ kì ronú wa àwọn tí wọ́n sọ wípé marginalization of what of Christian ìbéèrè táwa bí wọ́n ní ìsinmi àwọn òun ni wọ́n pa bẹ́ẹ̀. wọ́n abẹ́ so ajẹ́ wípé ó yẹ kí ọmọlẹ́yìn Kristi lónìí báyìí ọ̀gá wọn kan kó jáde pé àwọn ń tọrọ àforíjì pẹ̀lúgbà táà mọ́ tó ó bẹ̀rẹ̀ rúbẹ̀ ń bà wá kó má jẹ́ pé wọ́n fẹ́ justify ohun tí wọ́n fẹ́ ṣe because kí ló kí ló ṣẹlẹ̀ èmi Sókótó èmi north east la ní kiri kan wà kí ló kí ló kan Kwara ajá pé wọ́n ti wọlé these people are set up máa ṣe ìkànnì wọn lé kí ni tí wọ́n ti tẹ́sì kalẹ̀ bóyá rìn lọ́bẹ̀ rìn lọ́bẹ̀ mo bá nígbà tán wọlé o amẹ́ríkà bẹ́ẹ̀ ló ti dé àbúrò ti dé o kò wá rí wọn. Allah subhanahu wa ta'ala ó kàn jọba onísùúrù tó ti lóun ó fi wá lẹ́ẹ̀lẹ́ sẹ́wọ̀n ní sáyẹn rẹ̀ ẹ fi ra yín dára tó bá wì ọlọ́run mọ́tò wa dára tí ò tẹ́ wa lọ́rùn. bó la ti lọ́bẹ̀ ni wípé Ìbánilàun kánú kọ́ọ̀mù sáwọ́n súin. Ọba láàrin àwọn ìjọ ànábì Nuhu, tó ń fi pa wọ́n ni pé wọ́n jẹ́ ìjọ alábòsí, aláburú ni wọ́n. Ṣé wàá burú kọ́lá àárọ̀ ṣe? Ọlọ́run fa àgbọ̀rọ̀ ń. Gbogbo wọn pátápátá, ó ṣe kí ni? Gbogbo ìwé tó torí ẹ̀ payé ń, gbogbo ẹ̀ ló pé àbí géèmù bẹ rẹpẹtẹ òtẹ́ẹ̀lì rẹ bẹ òtẹ́ẹ̀lì rẹ bẹ àwọn là pààyàn àwọn là ṣe ìsìná àwọn là sóògùn owó àwọn gbọ́ ẹ̀ níbẹ̀ ọlọ́mọ tí wọ́n dá bóyá tó rọ̀mọ̀dá náà ṣe ń bọ̀ yìí tá a bá tún túbá táwa kan bá pọ̀ tọ́lọ̀ fún wa nígbà láyè tá a bá túbá bóyá ajẹ́wà àánú rẹ̀ ṣe fún wa kẹ́yìn bá ní èèyàn kan ṣéèbù lórílẹ̀-èdè kò sẹ́ni ó ṣèbà bẹ́ẹ̀ bá là àbẹ́tọ́lọ̀ bá ní kí ni Ah, irú àwọn èèyàn wọ́n lọ́wọ́ lámà tí wọ́n lọ jòkó sí bẹ́ẹ̀ kí wọ́n travel bákan mọ́ bíbí mọ́tò wọ́n kàn wéèsì rẹ̀ gbà sáà kàn wéèsì pépà làwọn kàn rí pé akàyà pépà because wọn àkùnlá àwọn tí wọn ò rò pé ah, èèyàn ìlú yẹn ẹ jẹ́ ká wo ọdún wo ni wọ́n fi sọ̀fọ́ rẹ̀ ẹ jẹ́ àwọn ọdún tí wọ́n fi sọ̀fọ́ one seventy three. Thank you. نعم إنهم كانوا قوم فأغرقناهم Allah subhanahu wa ta'ala mọ́tàbà àwọn ọmọ lójú. Ọlọ́mọ́tàbà àwọn ọmọ lójú. Ewu abúgbẹ̀ bá dá dúró. Ewu abúgbẹ̀ bá wá wẹ̀. Bákò bá dá dúró. Gbogbo àwọn táwa wà behind the àtàwọn tí wọ́n ṣe. Allahumma inna naj'aluka fi nuhurihim. Allahumma kfihim bima shi'ta ya rabbal alamin. اللهم اكفهم برشيد يا رب العالمين اللهم لا تغادر فيهم أعدا يا رب العالمين اللهم أخرجنا من أخرجنا من بين بينهم من غانمين يا رب والله والله والله اللهم لا تجلى الرايا اللهم لا تجلى الرايا يا رب العالمين نعم Allah subhanahu wa ta'ala ni gbogbo wọn àbúrọ́kínáhùn ajma'in. Ọlọ́run kò mi pa gbogbo wọn rẹ̀, wọ́n mú mi yó ajma'in kò sí kẹ́kẹ́ tó tẹ̀yìn ẹ̀bọ́ so ìtumọ̀ ẹni pé tó bá tẹ̀ wọ́n rí tó ti ẹ̀yẹ kéèyàn ó lè máa jẹ kéèyàn ó lè máa mu nínú owó bàjẹ́ má lè gbébọ̀ fún yàn lọ́wọ́ báyìí bóyá lọ pa àwọn èèyàn àyíbá àmọ̀ bóyá ibi rẹ̀ wà bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀lé ti àwọn èèyàn ni pé wọ́n bá fẹ́ padà. وَدَاوُدَ وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الْأَرْضِ إن بدت فيه Allah subhanahu wa ta'ala ó fẹ́ rán wa létí ìyẹn ni pé wọ́gbò fìkìtà já tún rán létí ìtàn Dáúdà àti kíni àti Suleiman. Àwọn méjèèjì yìí ànábì Ọlọ́run ni wọ́n Allah subhanahu wa ta'ala ó ṣe wọ́n lànà bí ọlọ́run ó tún wá wọ́n lọ́ba wàdáwúdà wákìní wọ́sọ̀rọ̀ ọmọ àti bàbá bó ṣe ṣe zakari yá àtàní àti yàyà gẹ́gẹ́ bó ṣe ṣe àtàní àti yusufu gẹ́gẹ́ bó ṣe ṣe isaka àti ó ṣe ibrahima àti àti ismail ṣe bẹ́ẹ̀ eléyìí ọmọ àti bàbá ni wọ́n bẹ̀ lo ayé wọ́n bẹ̀ rí lò kódà afẹ́ òfin téèyàn kan lórú rẹ̀ irú ọlá tí àwọn méjèèjì lò láyé téèyàn kan lórú ẹ̀ wà dáwùd wáyé dáwùdà àti sùlẹ̀yìmẹ́ àwọn olùmọ́ máa ń ta àwọn sínú àwọn Yẹhudi bẹ̀bá àwọn ìmọ̀kílẹ̀ ìwúdí ò níbi ìlú nù wọn wọn níbi ajú ò níbi ìlú nù wọn wọn máa kílẹ̀mù pa àwọn tẹ̀lé wọn níbi ìlú nù wọn tó lọ́ba lọ sínú sọ́lọ́tẹ̀ lọ́yìn dáa Allah subhanahu wa ta'ala ni ó ní lóyìn kẹsíran ala lisani Dawuda Israel. إسرائيل على لسان داوود وعيسى بن مريم لعن كثيرا وتكبر تطور من بني إسرائيل نوع ما إسرائيل على لسان داوود lórí àwọn ànábì dáwùd àti tani àti sùlẹ̀mán wọ́n fi kí tipẹ́tipẹ́ náà ti máa ń da àwọn ànábì ọlọ́run láàmú dáwúdá wa Sulaiman àwọn méjèèjì wọ́n jẹ́ bàbá àtọmọ alukurani ó kàn mẹ́nu bá fírí àwọn abẹ́ bèrè pé ṣé Sulaiman nìkan ni dáwúdà bí ni tí ò bá ti sọ̀tàn àwọn kan àgbàbẹ́ àwọn máa lọ àwọn tó fẹ́ sọ fún wa nìyẹn gẹ́gẹ́ Yusufu nìkan ni Yakubu rí táwọn olùmọ́tọ́ pé àwọn náà ṣe kò sọ̀rọ̀ wọn fún wa kò dẹ̀ bá kọ́ wọn fún wa tonú ẹ̀kọ́ tọ́ba aláàfẹ́ kọ́ wa ó fẹ́ sọ̀tàn bàbá àtọmọ tí wọ́n dé kíni tí wọ́n jẹ́ àlẹ́bí ọlọ́run tí wọ́n tún jẹ́ kíni wọ́n tún jẹ́ ọba alágbára ọlọ́lá ayé náà. وَدَاوُدَ وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الْأَرْضِ إِذْ نَبَتَتْ فِيهِ غَنَمُ الْقَوْمِ وَكُنَّا بِحُسْنِهِمْ شَاهِدِينَ Allah subhanahu wa ta'ala ó tó fẹ́ jókòó yé wa láàyè yìí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ àyè tọ́lọ́mọ tí sọ̀tàn Dáwúdà àti Ànábì Suleiman ó sọ ní súrátì Namli ó sọ ní súrátì Sábàì ó sọ ní súrátì Sọ́ọ̀dì lẹ́yìn Ọba ni, adájọ́ ni, ànábì ọlọ́ni, ó tún jẹ́ oríṣi ọwọ́. Tòmẹ́tì ẹgbẹ́tẹ̀ẹ̀ta yẹn ló pé sí lára. Máa ìkẹ́kẹ́ òdíra wọn lọ́wọ́. Ìyẹn ni wípé tó bá jọ́sìn tán, tó bá tún ṣiṣẹ́ tán, yóò tún dájọ́ láàrin àwọn èèyàn. Ìwà Dáwúdà àti Dáwúdà aláìsàlám. Tábà lọ wọ́n súrọ́tù námìlì torí àsìkò torí pé ẹ́písòdù kan ní lọ́tọ̀ tábà fẹ́ sọ̀tàn Dáwúdà tání àti Sùlẹ̀mẹ́. Wọ́n mú ayé gan àwọn olùmẹ́ni láàrin dáúdà àti suleiman sí ànábì Ìsá more than one thousand years níbẹ̀ láàrin wọn ní dáúdà àti tani àti suleiman wọ́n dẹ̀ jọ lùgbà kan náà ni ìbéèrè tá a lè fẹ́ máa béèrè tá a bá ti rẹ́rìí tó fìdí ẹ̀ múlẹ̀ ta ló kọ́kọ́ kú ní ọmọ méjèèjì nítorí súnmọ́ ni kí dáúdà kú sáájú tani kú sáájú suleiman torí pé Al-Kùránì padà sàlàyé ìgbà tí suleiman kú láyé alayhi wa sallam ọlọ́run bẹ̀ bá méjèèjì tó ti kí ni kò dá wọn lọ́lá. wàwá ìsà Suleiman Dawud. bàrákàlà sẹ́kọ̀ wàwá ìsà Dawud. ń tó clear nínú sọ́rọ́tò nàmlì ó ní pé ọlọ́run ní a ní kí Suleiman òjògùn dáwúdà àmọ́ látọjú ayé bàbá rẹ̀ lòun náà ti lọ́lá. yòówó ni ọ̀rìn ìfọn kọ́mọrẹ́ lókè ni kìrì sọ́lẹ̀ ni. ولقد آتينا داود Dawud pàápàá fún Dáwúdà wa ilman afọ́ méjì nímà. وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. Àwọn méjèèjì lè sọ pé wàkọ́ọ̀là adúgbẹ́rọ̀dọ̀ ọlọ́run, alẹ́bí fàbọ́là náà, ọba tó gbé wa lọ́lá alátẹ̀síri mini ìbáàdì lórí ọ̀pọ̀lú àwọn ẹrúsìn rẹ̀ mini ìbáàdì ìmùmínì ó gbé wa lọ́lá àwọn méjèèjì lórí òkè wọ́n lórí odò ọlá Suleiman ti ju ti bàbá ẹ̀ lọ kí ni màá dúdé yẹn bẹ́ẹ̀ bá rìn náà sùn fi ni wọ́n sọ pé tí bàbá bá lo ọ̀pá kan lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ lo kì í jẹ́ sáré táwa àwọn olówó náà àwọn táwa gan mọ̀ àwọn ọmọ wọn ti sẹ́tì ńlá ìfẹ́ náà ti ń darí. ọlá kan tó bá kọ́ lọ́ọ̀ ní bá máa dáyà lọ́lá bàbá ọmọ lo tiẹ̀ lọ́wọ́ ọlọ́run ti kíni ọmọ ti máa lò. ìjà nàbí ọlọ́run tó bá ní fún ọmọ kò sí sọ́kùnrin ó lẹ̀ fún ó bá ní ó fún ó fún bàbá bẹ́ẹ̀ ló fún ẹ̀gbọ́n ó fún tani ó fún àbúrò ó ṣe Musa lànàbí ọlọ́run ó sọ ọmọ ìyá rẹ̀ Haruna ó sọ náà lànàbí ọlọ́run kò sí tíbi sẹ́yìn kéèyàn kà ti ààyè yìí tí ọmọ ọba aláàfẹ́ sọ fún wa ní pé àwọn méjèèjì ìyá kùmẹ́ẹ̀nì bil ard nígbà táwọn méjèèjì ń dájọ́ ẹ̀rí pé àwọn méjèèjì yà kùmẹ́ẹ̀nì bil ard wọ́n ń dájọ́ lórí wàhálà kan tó ṣẹlẹ̀ lórí ọgbà oko kí ló ṣẹlẹ̀ ń bẹ̀. Nígbà tí náfàṣà ti gánà mọ̀lẹ́kọ̀ọ́ ọgbà oko yẹn wà lọ́tọ̀ọ̀tọ̀ ní àdáyẹrí ní ẹni tó lo kó dá oko rẹ̀ kalẹ̀ náà fàṣẹ ti gánà mọ̀lẹ́kọ̀ọ́ ni wọ́n bá daran lóru náà fàṣẹ wọ́n ní náà fàṣẹ tán bá daran lóru náà ń pè bẹ́ẹ̀ wọ́n da bí ọ̀fúlà náà ti máa fi ẹran jẹko wa àti wọ́n ti ní jẹko ti pẹ́ àdáwò ti wà ti pẹ́ so àwọn náà daran wọ ọgbà ọlọ́gbà ó wá jẹ ọgbà oko ọgbà oko tó tèso. نعم وقلنا لحكمهم شاهدين وقلنا لحكمهم شاهدين Allah subhanahu wa ta'ala ní ìdájọ́ náà méjèèjì dá àtèyí tẹ́ dá fólúkọ àtèyí tí wọ́n dá fẹ́ lẹ́ran ọba Allah ní ìdájọ́ ẹ̀ ṣáàyìí òun wítẹ̀sì rẹ̀ wọn ò lẹ́yìn òun. Wọ́n lárakùnrin méjì ni wọ́n wọlé

torí pé àwọn àfa wa ti ń ti ọpọlọ wa tá bá ní tuntun ó mọ ìyàwó lẹ́nu ẹ kò sí tuntun nínú mẹ́ ẹ jẹ́ ká ti dànù when you are talking of technology you are talking of technology ló sọ technology yóò máa bá ìmẹ̀sìn níwájú mi bẹ́ẹ̀ tuntun ìmọ̀ tuntun ìmọ̀ owó ìmọ̀ ó dà tó kọjá ìyé mi èmi ò mọ̀ ọmọ yẹn tuntun àwọn èèyàn fẹ́ gba ìmọ̀ tuntun ìjọ etí làá máa wẹ̀ ọgbọ̀n làá sì gbà ìmọ̀ tuntun ní ìmọ̀ tuntun gbò bóyá àwọn èèyàn ò jòkó wọn máa ń pè ní ìmọ̀ tuntun níjọba àwọn èèyàn ò ní tí wọ́n fi kàn kan tí òǹtẹ̀ ò tíì dé tí wọ́n ń kọ àwọn ẹgbẹ́ ẹgbẹ̀rún tíra pẹ̀lú ọwọ́ tí wọ́n èsùn. Yahya bun Sharaf An-Nawawi lóde for more than fifteen years ní òfin ẹgbẹ́ rẹ̀ lélẹ̀. Ìyá mo ṣe kí mo pè é more than that fifteen years So tó fi yé òun ní òfin báwọn jẹ́ anything tó ní ṣe pẹ̀lú milk torí kó má bàa sùn. Kò fẹ́ yàwó ó kúrò láyé ìdí ẹ̀jọ̀ pàtì kìíní kan kó wọ́pọ̀ sí. Ó ká ìrojú kò sí tó pa o ọjà wípé ìka ìrojú ìmọ̀ yìí ìmọ̀ yìí ìmọ̀ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ táwọn akẹ́kọ̀ọ́ àwọn fẹ́nu wo mí náà fún nínú ìlú nínú ọ̀pá ní ìmọ̀ wo làwọn àfa àtúnṣájú òṣìṣẹ́ lórí ẹ̀ bá àti ẹ̀tí ìgbé bẹ́ẹ̀. àwọn mọ́tàbà màkìtọ́ ti ń bẹ mọ́tàbà màkìtọ́ ti ó ní àwọn láìbírì tí wọ́n ti ń fọwọ́ kọ tíra tí ìṣe wọn wọ lókè wọn wọ sálẹ̀ tí wọn kàn sí. láìbírì yẹn wá wà ń bẹ̀ wọ́n wá bùkátà àwọn tí wọ́n lọ rìbíù rẹ̀ tí wọ́n dá padà tí wọ́n kàn sí lókè kàn sí ti ṣe tán lórí ẹ̀ aláwọ̀ kan tó jẹ́ pé màá tu tọ́ọ̀tì náà máa fọwọ́ kọ gbogbo àtàtì wọn àwọn ọ̀ràn ta ló lè wọ ọbẹ̀ wọn ta ni wọ́n fún ní ìbìlì pé wọlá ìbìlì mi sọ́ọ̀tì mọ bí ó ti kọ́ ìmọ̀ yẹn sì ń bẹ́ẹ̀ mọ́tò fúùlù nígbà tí wọ́n bò mẹ́rin kan táwọn atalẹ́ni tí ó tiẹ̀ kó jáde ìmọ̀wó la fẹ́ kọ́ tẹ̀sílì wo lè yóò kọ́ táwọn àbò àwọn kan ti sọ nǹkan tó rí bẹ́ẹ̀ báyìí. torí pé tó bá fẹ́ ṣe àbòsí tí ò dẹ̀ ní ṣe wọ́n lè mú ẹ̀ yóò jẹ́ pé táwọn kan mọ̀ àwọn àtàwọn alẹ́ yóò rí ni àní mọ̀ sábà tí ń rìn lójú pọ̀nà wọn yóò yé wa dáadáa eléyìí tó wá yé mi dáká sóyè mi ò sọ pé òsì o ó ní pé ọpọlọ wọn ó dàbí pé ó ń mọ̀jọ ọpọlọ àsìkò yìí lọ. ó lè kí

bó ṣe wí lẹ́ẹ̀kan ló ṣe kí ni àwọn tó súnmọ́ wọn sheikh wa suleiman amubi ayé àfihàn wọn lọ́wọ́ wọn ìbò sọ lórí tẹlifíṣàn káyọ̀ àti wọn ni wọ́n ti rẹ̀ náà ẹ̀bùn yẹn jura wọn lọ́nà àbá àwí fún ara rẹ̀ ó ní àánú ọlọ́run yìí gbà òun òwò tí bàbá yìí tó máa wo tí bàbá yìí kì í ṣe kó wọ́n tẹ̀mí mo fẹ́ kálẹ̀ méjì kó o tó ṣe kí ni kó o tó wa tó o ti kálẹ̀ yìí ohun ẹ̀dẹ́ báwọn èèyàn bó la ti lọ́mọ̀ ni pé a ní láti máa tọwọ́ bọ àwọn kankan láti máa bí àwọn kankan mọ́lẹ̀ káwọn èèyàn má sọ pé à bóyá tuntun míì tún wà sẹ́yìn tàbí kíni fi hàn bẹ́ẹ̀ rárá o aláwọ̀ sàwábì kíláàpé sàwábì àwọn kankan tó ti rinlẹ̀ fundamental tó ti wà well established it doesn't need to be reviewed wọn àtẹ̀kẹ́lé review rẹ̀ ẹ̀rùn àìlà agomẹ́lá kì ẹ̀ẹ́dínníkan tí kọ̀mpútà bá dé tó bá ní báyìí ẹ̀hẹ́n a ò pé tó ṣe déédéé pẹ̀lú tálùkù á ń segin tó sọ. ìdí pé kọ̀mpútà ó dé lọ́la yóò àná àkótá ìkírun yẹn mọ́ ó bá ti di ten o'clock ni. a sọ fún pé rárá kò lè kúrò nínú tí wọ́n ti sọ fún wa kalẹ̀. wàdà wúdà wa Suleiman ibi yà kù mẹ́rin fìlà ọ̀rọ̀ sábà ń sọ tí mo ní kó dákẹ́ yẹn tó ti ń sọ́ọ̀tù sọ́ọ̀tù àwọn tí wọ́n wọlé yẹn wọn ò wọlé báwọn eléyìí ṣe wọlé kàmájá àti kábàrì fàdé nínú àgbàwá tó lálàáfíà àwọn eléyìí wọlé ó mọ bá ṣe wọlé nítorí wọ́n ti wá kílèmù ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ ti sọ́ọ̀dì yẹn àwọn yẹn ìsàtà wàrà mi hẹ̀rọ àwọn yẹn fọ̀gbọ̀nà wọlé ni. وهل أتاك نبأ الخصم إذ èèyàn ó lẹ olùlẹ̀ yìí kí ló lè fún bẹ́ẹ̀ wọlé. ó wá ní parawàwà hasmani onídà méjì ni wá bàbá báàbù náà àlẹ́ àbájá apá kan ló kọjá àlà lórí apá kan wa. dákun dájọ́ láàrin wa pẹ̀lú òdodo ẹ kó yàtọ̀ àmọ́ àwọn eléyìí ìṣẹ̀lẹ̀ ti súrọ̀tì làǹdíyà ọ̀tọ̀ ni àwọn gánà mu lọ́kọ̀ọ́ èèyàn kan ló da ẹran wọnú ọgbà olóko lóru ó sì jẹ oko yẹn àtàwọn àwọn rò pé ọdẹ ẹran wọgbà olóko àyè pé òun náà ń dá lọ́wọ́lọ́wọ́ dì sí tẹ́bá mú tọ́lọ́bàdìkẹ́ ráyè ní mánéjì ní o tẹ́bá tẹ̀ ẹ̀jà raburabu tẹ́ ẹ rí màálù mú ọrọ̀ mú ọ police station tẹ́bá ní tí ó mú màálù lọ police station ó ti yóò ti tẹ́. bẹ́ẹ̀ bá lè gbìyànjú ní kó lọ wá rí màálù mú débẹ̀ débẹ̀ wá lọ́wọ́ gbogbo omi kílẹ̀ màtí wọ́n ti pín àpẹẹrẹ màálù wọ́n ti máa dé kíni màálù màálù tàbí lọ ta ìdájọ́ yẹn tó wà tẹ́lẹ̀ nù dáwúdà àrẹ ìsàlá nígbà tó ní a ẹran jẹ ọgbọ kò jẹ lọ́sàn-án ó tún wá jẹ ní kíni lóòrù gbogbo ẹran rẹ̀ máa kó lọ ẹjọ́ tó dá fún wọn nù ṣùgbà ń bọ̀ ti gbọ́ gbogbo jẹ́ kí ni bó fi jẹ́ yẹn tó ti bá jẹ́ òun kò sí máa kọ́ lọ ó sì ń lọ ó lọ lọ jáde lẹ́nu ọ̀nà wọ́n bá Suleiman lẹ́nu ọ̀nà àrí ìsàlá ìfẹ́sí rẹ̀ ni pé ó máa ń jòkó lẹ́nu ọ̀nà àwọn kan ni wọ́n ìwáyà ni wọ́n pàdé rẹ̀ lọ́nà ni ó wá máa ń rìvíw kì í ṣe kó ń chẹ́ẹ̀kì bàbẹ́ ẹ̀ kó mọ̀ ju bàbẹ́ ẹ̀ lọ́kọ́ ó wá máa ń rìvíw pé ẹ wà kí ni bàbá mi dá ọ̀nà àti bá rẹ̀ bá ó lè jí ẹ o ó ní kólókó máa ṣe kí ni. nígbà tó wí bẹ́ẹ̀ ní Suleiman alayhi salam ló wá sọ fún wọn pé ẹ̀ ń sọ lọ́dọ̀ bá mi. báàmì bó ló ṣe rí bàbá rẹ̀ ò dì náà rẹ̀ ó ní àádà máa kọ́dọ̀ fáma àǹtà takdì ntí mo dání ìrẹ̀ kí ló dé kí ni dá. Nàám lọ́ba aláàbí ṣe yé Suleiman. pápá àmì náà gẹ́gẹ́ kọ bàbá wa bàbá wa fáàmù abẹ́ aláàbá alẹ́kọ̀ọ́ àwọn náà ní fáàmù bàbá wa fáàmù àgbàjẹ́ kí wọ́n rẹ̀ lù dáadáa ọlá ìpínlẹ̀ èdè rẹ̀ ọlọ́ ibẹ̀ ni wọ́n ti yọ fáàmù àgbọ́yé àmọ́ fáàmù lọ́dọ̀ àwọn ọlọ́mọ kí ó ìlé àmù táwọn èèyàn máa sáré rẹ̀ kiri ni ìrẹ́lábẹ̀ ní fáàmù tí ẹ̀lẹ́ fi mọ fáàmù fáàmù ni àgbọ́yé tọ́nà ajẹ́kùsùlè mọ́nà gbọ́ àgbọ́yé ìdájọ́ yẹn yàtọ̀ sí bàbá ẹ̀sìn gbọ́ làwọn olùmọ̀ ní ìdájọ́ dáwùdà àkọ́kọ́ yẹn bìlì títí àádìlẹ́ ìtàdínlẹ̀ wípé ìgbìyànjú ọpọlọ ni pẹ̀lú torí kì í ṣe pé wáàyí látọ̀dọ̀ tani látọ̀dọ̀ àwọn tọ́gẹ́lá wáàyí látọ̀dọ̀ ọlọ́run ni kò ní ṣe mistake kí dẹ̀ ṣe kó ṣe mistake ó gbìyànjú pé abúlẹ̀ kó lu mojìtẹ́yìn dì nẹ̀ sí gbogbo ẹni bá bẹ̀rẹ̀ gbìyànjú pé mo rò pé kíní bó ṣe yẹ kó rí nìyí tó bá padà ṣe mistake yóò gbà ládàá kó ṣe kí ni ògùn yẹn kó àbò ṣe mistake àmọ́ bí àwọn agbìyànjú tó bá bọ́ déédéé yóò gbà ládàá méjì ó bọ́ déédéé ó dẹ̀ tó gbìyànjú Sulemani wa ni rárá báàmì báyìí ní ẹja ṣe ẹkó ẹran polówó kó dábà ẹkó ẹran polówó náà ní ẹkó ẹran polówó ẹ wá ní kó lọ máa kí ẹlẹ́ olóko kó máa ṣe kí ni kó máa ṣàǹfààní pẹ̀lú ẹran yẹn wàrà rẹ̀ ní o tó bá bímọ wọ́n máa pín tàbí kó dẹ́pọ̀ lónìí lásìkò yẹn òun ni kó máa jàǹfààní ẹran yẹn kódà tí màálù bá ń tí ó bá ti dáko àbí wàá fi ṣe kankan míì yóò bá gùn òun ni kó máa lò. ẹ wá sọ fẹ́ lẹ́ran pé kó lọ dá oko mi padà oko rẹ̀ kó lọ lé kíni kó lọ gbìn padà ìbá múra tó bá parí ẹ̀ lọ́dún kan tóko yẹn bá ti ṣe déédéé bólóko ṣe wà kẹlẹ́ran ó ṣe kíni kò bẹ̀rẹ̀ padà. فسخرنا مع سليمان وكلا آتينا حكما وعلما ẹgbẹ́ ẹ̀gbọ́n tó bàbá àkọ́ ó ní bàbá amúná á Suleiman ajẹ́ Suleiman gbàgbọ́ yé èyí tó pọ̀ ọba aláàánú wà kúlẹ̀ àti Suleiman àti Dawud tẹ́tìrìbá á tẹ́yìnà hokman àwọn méjèèjì láti lánàbí ọlọ́run wà ilman adẹ̀kún wọn nímọ̀ náà ń wọ́ta. ọ̀rùn náà àdá òwúrọ̀ ìdúgbà àlàmùsà sí ìrọ̀pá yìí. ẹ̀mọ̀ ká má bà wá fojú kéré dáúdà sí àá. bó bàbá ń ṣe wá dájọ́ bá wọn ọba lánà àkílẹ̀ ń wò fẹ́ẹ̀ mọ tí mo dá lọ́lá ni wọ́n fọlá kan fún tí ìṣèwù tọmọ rẹ̀ gan fún. oyè pẹ̀ká tó kúrò nínú ìdájọ́ kan tí Suleiman dá tó yàtọ̀ sí ti bàbá ẹ̀ òun náà léwu pọ̀ jáàzì kábàrì sàì hmm, àwọn obìnrin méjì ni wọ́n lo odò wọ́n fẹ́ wẹ̀ amẹ́rẹ́jì náà ti bímọ wọ́n wá gbọ́mọ sí ti odò wọ́n wẹ̀ ìkókò bá lọ́wọ́ lókèrè amẹ́rẹ́jì ló jáde ní odò bá kàdá ọmọ mi ní ọ̀la ọmọ alẹ́kọ́ ọmọ ah, kí ló dé ẹ̀sùn wọ́n lọ dáwúdà àlè ìsàlám wọ́n lọ́rọ̀ dáwúdà àlè ìsàlám ó ní àtàlẹ́ni ah, tó lọ́mọ àgbà ìkẹ́dàgbà ìkẹ́kẹ́rẹ́ èyí tó lọ́pàá lẹ́yìn mo lọ ma mi ní ẹ máa wo sùlẹ̀mà pẹ̀lú gbìyànjú rẹ̀ ó wá rò pé ah, ẹ wá o tá a bá wo with kọ̀rá inú àwọn nǹkan tó jọra wọn tá a bá ní ká gbọ́ mọ ìfọ́mọ kékeré ó sì kéré ó lè padà bí mi ìyá ìdí fẹ́ wọ ọmọ pọ̀ ó súnmọ́ kọ́ mọ́lẹ̀ bí mi ẹ̀wù dáúdà nù ìyá àgbà ìjàmbá gbàgbàlagbà ní má ti ń gbára yílẹ̀ ìgbẹ̀ngàbẹ́ẹ́bí ti àgbàlagbà bídí ń bára ilẹ̀ làwọn olùmọ̀ ọ̀kan náà wà fún àwọn àlàmì ìṣèkìtì ó ní ọ̀tọ̀ ní tí wọ́n pè ní adábòlù kọ̀dọ̀ àwọn ẹ̀kọ́ bóòlù àti ìmọ̀ ìdájọ́ torí pé tẹ́yà bá fẹ́ dájọ́ ó gbọ́dọ̀ wo ẹni tẹ́nu rẹ̀ mú ànábì sọ́nà bá rọ̀ sọ́lá ó ní ẹwà o tẹ́ pé ìnà máa nà bá ṣàrú ní sílùkún abala bíi tèmi nìyí o

torí pé ọjọba rojọ́ báyìí ẹ wá rojọ́ ah! tí ọkọ rẹ̀ bá bẹ́ẹ̀ àgbèrè rẹ̀ gẹ́bí àwọn ọkùnrin náà ah! bàbá lálà ààrẹ ah! lè ní wọ́n ṣe òṣèré lálà ní à bàbá kò fún mi lóúnjẹ ó wà nàbí ó sórí kíní kan àwọn pé ti ní ká pọ̀ díẹ̀ àwọn àròkọ ìdàtọ̀ ṣẹlẹ̀ ní wípé a ẹ lọ wọn ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ tó ṣe àwọn náà ni kálukú mẹ́rin wa wọ́n a tàbí àmà lọ wo kọ́ọ̀tù àmọ́ àì afẹ́ ká màṣú ọ̀ dáadáa stability ò lékìní kó dé tó ọpọlọ obìnrin kọ̀ọ̀kan àtọkùnrin kọ̀ọ̀kan ọpọlọ ó lékìní yóò pè é tó fẹ́ òun náà wà pàṣẹ àti wọn ràn wọn ràn lòún ṣe ẹlẹ́ẹ̀kejì tó bá gbọ́ tẹ̀lómi yóò mọ̀ wípé àti wọn ń kẹ́hùn adájọ́ kan níjó ni ìjọ náà lè ru ọba adẹ́dàgbà mi tóbi bá ti ṣe tán kí n lọ kò sẹ́nu lè dá ọlọ́run ọkọ rẹ̀ jòkó tí àwa ní arákùnrin ò sí dáadáa fọmọbìnrin ọ̀sẹ̀ dáadáa sí i máa ṣe dáadáa sí i láti sinmi ọtí máa ṣe dáadáa sí i gbogbo tó lọ fún máa fún mẹ́ta láàmú lágbá fúnra wọ́n fúnra gbogbo bá wà sáà tuntun fún pẹ̀lú ọ̀dọ́ ló máa gbé yẹn ẹ̀rọ bá wà lábí ni bàbá rẹ̀ gbọ́dọ̀ bá sọ̀rọ̀ tó máa ó sì ní pẹ̀lú ọ̀dọ́ ló máa gbé yẹn ìyá yìí ọlọ́wà lọ́dọ̀ màmá rẹ̀ lọ́la lọ́la àbíbọ̀ ti lọ ìlọ kẹ́rù wà lọ́dọ̀ màmá rẹ̀ kọ́ sí kí ni kọ́kọ́ padà sílé sọ́ọ́rí pé lójú ẹsẹ̀ là ń pa ọkọ rẹ̀ láti ẹ̀ kó mọ́tẹ́ kíni ó sì lówó sí ó yẹ ká lè pa ọ náà láti ẹnu gbọ̀dọ̀ ká ẹ kì í sẹnu tiwa ẹnu ọ̀rọ̀ náà sọ gbé wá bí ìṣẹ̀ yà láti ń dájọ́ ló wá lóun gbọ́. ìgbà tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀nà arákùnrin náà mi ṣe dáadáa sí ni wọ́n bá dìde wá fẹ́ máa lọ́mọ̀dà dáadáa ẹni pọ́n ṣe o ó ní wàhálà àfa àbí tá a ti jù kó lè ṣe ti transfer twenty thousand naira sí i. ó yẹ kó wà sáǹtì rẹ̀ kẹ́bà àbílẹ̀ kí n tẹ́ ní kí n ṣe o mo ń ṣe kí ni ìlú ti ń ṣe ẹ wò àwọn òfin ọlọ́run ọmọbìnrin bá ń sọ tó bá rojọ́ nídẹ̀ lógún ilẹ̀ bá kún mo ti wò ká tí àwọn ọkùnrin wa lè yùn jàre lọ́kùnrin bá dé níjẹ tata lọ yìí ló bá jókòó tẹ́gbẹ́ lọ́kọ́ jókòó mo tún rò ká ah, ó tẹ̀ tó dé bìlà bíi àwọn fàájì máa pọ̀ ìfọ́lọ́ oríṣi ẹ̀fẹ́ oríṣi láti rò lórí pé tíṣẹ̀tì ló wà láti tajà kan nígbà tá alákùnrin yóò bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí kálukú ń tọrọ àforíjì ni

ó ní mo bẹ̀ yín tó tó bá parí ẹjọ́ á lè kí lọ rè kí lọ́dọ̀ wa gan ó ní mo fẹ́ kí wọ́n tú mi sílẹ̀ dẹ̀kọ́ bẹ́ẹ̀ jìyà mi ọmọ kan ti wà lọ́wọ́ rẹ̀ yóò kó oye làwa lọ làwa bọ̀ làwa tó tẹ̀lé nígbà pẹ̀lú gbogbo tó wà lẹ́ àtẹ̀rí ìtọ́ lè dá ó ní ẹ̀sán tí mo fi ní ó tajà níta tí mo ní tajà ní àwọn èèyàn gbàtẹ̀wẹ́ra náà o nígbàtà ìtúkà ń bẹ̀ ní máa ń sunkún ọ̀rẹ́ ọkọ kan sì wá ó ní àwọn ò gbọ́ sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ àmọ́ àwọn ti gbọ́ sí nísìn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwọn onígbà tó ṣe gbogbo rẹ̀ àfàlẹ́ lọ́wọ́ ìlọ yanjú ẹ̀ wọ́n rán wọ́n lóde kí ni ló ti dé. bẹ́ẹ̀ mọ̀ pé ìdájọ́ èèyàn gbọ́dọ̀ dájọ́ gbà tí ń bínú adájọ́ gbọ́dọ̀ dájọ́ gbà tí ń bínú ebi ò gbọ́dọ̀ pa Torí pé ó lágbára pọ̀ bá wọ̀láì. Ọlọ́run ti ran ìdókòó yẹn lọ́wọ́ sí i for more than two hundred and fifty something cases ló wà wájú wa. Tá a bá lọ láago mẹ́kànlá àárọ̀ ọjọ́ àlàmísì, ó dàgbo mẹ́fà àbí márùn-ún àbọ̀ làmọ́túká. Ó bí ọjà ni. kọ́bà wọ́n tí kéèsì tí mo sọ fún ìkíbe kéèsì ọ̀fà ìjàbẹ́ náà ti wá wọ́lá ìjàbẹ́ náà wá wọ́n náà gbọ́ lórí rédíò ọmọ bẹ́ẹ̀ ń tí ò bá tẹ́lẹ̀ yẹn pẹ̀lú ìdájọ́ táwọn èèyàn gbọ́ yẹn rí mo wá rí kan ó wá pè ní ti lọ wọ́n ti tú àwọn ká mo ní kí ló dé abájọ́ ni àmúni so kò ní bẹ̀rẹ̀ mọ́nà lẹ́tẹ̀ káwọn lọ́gbìn kò ti ka wọn torí kí ìdọ́ àwọn ajú wọn pọ̀ kọjá wọn àwọn ọmọdé ọ̀hún sí ọ ò fẹ́ mọ́kò jẹ ọlọ́run ń gbọ́. bẹ́ẹ̀ ti kúrò ayé lọ́la náà tó àwa òfin ẹ̀sìn òsì gbà bẹ́ẹ̀ òfin ẹ̀sìn kí ni ẹni ó mẹ́jọ wa a máa jẹ̀bi òun ló mẹ́jọ ló sì jẹ̀bi pé tí wọn náà rí pé tó òun kálẹ̀ ìwọ ló jẹ̀bi. Èyí tí lè máa gbọ́yé yàtọ̀ sí tí bàbá ẹ̀ gbọ́yé tó sì jẹ́ ìdájọ́ tó ṣe léde. Bàbá ẹ̀ wá sọ fún. Bẹ́ẹ̀ bàbá rẹ̀ tẹ̀lé ìfẹ́ ẹ̀ wà á ti fún wàhán náà lè mọ̀ ha. Àánú tí máa bẹ lára omi. Bá ìyá tó dàgbà yìí ká gbọ́mọ ìfọ́ ẹ̀. Ó wo Kọ̀ráìn àwọn kan tó hàn sí ẹgbẹ́ gbé fúyà àgbàlagbà yìí. Gbọ́mọ ẹ̀ máa gbé lọ. Wọ́n bá parí Sùlẹ̀mọ́ lọ́nà ó ní kí ló dé. Ó ní báà rẹ ló gbọ́ mọ̀ mi fún lágbájá bọ́ọ̀lù ṣe jẹ́ ó ní ẹ àtijọ́ ń wẹ̀ ní gidi kan ló gbọ́ mọ̀ létí odò kankan ọmọ yìí mi ní ní mi ìwọ kọ́ èmi ni ọmọ bá mú dà ó sì mú ìgbà ó wá kò sí wàhálà ẹjọ́ bá ń pín méjì mú

وكلا آتينا حسنا وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين الله سبحانه وتعالى kí ọlá tó dá Dáúd alayhi salam tó tún ga lẹ́gbẹ̀ẹ́ wípé ẹrú sí lè jìbáàlì olùbẹ̀sẹ̀ rí ọlọ́run ní mo rọ òkè fún òkè máa sàpọ̀ má pẹ̀lú rẹ̀ àpáta tí ò lẹ́nu sàkárùnà máa dà ó yúta bẹ́ẹ̀nà wàtọ́ yìí omi kákọ́ òkè ó máa sàpọ̀ má tí wọ́n máa gbọ́ pé òkè ń ti tẹ̀sí bẹ́ẹ̀ wàtọ́ yìí àwọn ẹyẹ náà ṣe kí wọ́n máa sàpọ̀ má pẹ̀lú rẹ̀ nígbà wo ni yẹn nígbà tí dáwúdà alẹ́ ìsàlá tó bá ń ka zàbúrà òkè ó máa mì wọ́n máa gbọ́ kó kùn bí òkè ẹyẹ náà máa ṣàfọ̀mọ́ pẹ̀lú rẹ̀ àwọn awọn ṣàfọ̀mọ́ yẹn wọ́n lè mọ iye wa yí ọba dada tó mọ̀ pé wọ́n ṣàfọ̀mọ́. àgbàmà tùsàbí òlàwù ọba sábà fún ara rẹ̀ ń ilẹ̀ fún ara rẹ̀ ń kò tí ń tó ń o. ibi bẹ́ẹ̀rì yẹn tiẹ̀ ti wá tú pátápátá omi dọ́tà nẹ́bì tí wọ́n bá kan mímbà ní pákó wọn ọba lórí ni ọba kan mímbà onípákó tẹ́lẹ̀ kùkùté dábìdù ló mọ́ ń jòkó lé lórí nígbà tó wọ́n kan pákó yẹn dé tí wọ́n kàn láti fá ìrìn rẹ̀ bákan bákan fẹ́ fi gé kìíní yìí kò kìíní dáadáa ṣe léyìí àwọn sàábẹ́ ní àwọn gbọ́ tí tẹ́lẹ̀ ni tó ń gbé kí ni gbé sí oṣù kan torí sáàdá bí òjò olórí òun máa anábì tí wọ́n sọ fún wa pé tí ò bá yé wa dáadáa ó ní mo mọ hajaru òkúta kan ní mẹ́ka káàmà yìí sẹ́lẹ̀ mà aláya tí n bá ń kọjá lọ mú sí mi. àwọn sàhábà láwọn ti witness níjọ́ tí ó kó òkúta lọ́wọ́ báyìí so àmọ́ pẹ̀lú dáwúdà yìí yóò sábẹ̀ hìnà. ẹyẹ ń sábọ̀ mọ́ pẹ̀lú rẹ̀. wà kún náà bá ẹni Allah subhanahu wa ta'ala ẹ má jẹ́ kí mílíọ̀nù jẹ́ mọ̀ sí o òun ọlọ́run ṣe bẹ́ẹ̀ òun ló ṣe bẹ́ẹ̀ fún dáwúdà bóun ṣe ṣe ìmọ̀ ní ìmọ̀ òkúta ní fúsùlẹ̀ bẹ́ẹ̀. àwọn olùmọ̀ ń kí ló fà á táwọn ẹyẹ àtòkè tí wọ́n fi ń react tí wọ́n ń reflect pẹ̀lú àgbàgbó òsínká wọ́n ní torí bọ́lọ̀ ń fún lóhùn pọ̀ ọlọ́run ní okun dáwúdà lóhùn pọ̀ ànábì sọ̀rọ̀ bá rẹ̀ sẹ́lá lápá mẹ́ṣíà wọ́rọ́ àbẹ́jà àgbà múta àṣàyè nígbàtà mọ́tì tó bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn ilé sàádé rẹ̀ kẹsẹ́ pé àmì múta àṣàyè lálẹ́ ó wá gbọ́ sí nǹkan Kùránì tẹ́ẹ̀rí àwọn musa tẹ́ẹ̀rí ẹ̀ làkọ̀dí uti àbùsùmáàrún àlì dàwùd wọ́n ti fún ní ohun kan owó ohun àwọn aráàlú dáwùdà tó túmọ̀ yìí pé anábì sọ́lọ́ bá àrùn ọ̀sánlá ó ní kán lọ́ba hàn án tó owó tó owó bẹ̀tọ̀ ti fi irú ohun kí ni ohun ohun yẹn tó ń tó mọ́

kódà nẹ́bùwà Muhammad kí àtọ̀lọ́ ọlọ́kú máa bá kó tó kú ọ̀láyé wọ́n lọ́ba dẹ́dà bí ibẹ̀ ìlà nẹ́bùwà Muhammad tó fẹ́ kí n ṣe wọn náà ní ọba ànẹ́bí ọlọ́run kó jẹ́ ọba kó tó dékìní kò tó jẹ́ ànẹ́bí ọlọ́run rárá ẹnì òun ànẹ́bí wa Muhammad òun fẹ́ kọ́lọ̀ òun tó ní ànẹ́bí ọlọ́run áfídán nẹ́bí yẹ ẹrú sin ọlọ́run èsì ń fún máa ń fẹ́ ọlọ́run torí àtọ́ kọ́lá fún wọn sì ti rẹ̀ àwọn olùkọ́mọ́ sọ fún wa pé nínú àwọn tí ó kọ́kọ́ wà lè jẹ́nà àwọn aláìní mùsùlùmí ni àwọn kílòkè aláìní mùsùlùmí àwọn ọlọ́lánú wa àwọn dúró díẹ̀ torí pé wọ́n gbádùn láyé torí kí ni ó tẹ̀ pàdúró wọn wọ́n sì fi o aláìní òní tí ó tẹ̀ bàbá náà bí ó kú ọ̀láyé kí ní bẹ́ẹ̀ lé rẹ̀ ee arba dana ni four dinari ló ṣe kí ni ló fi lẹ́lẹ̀ ẹ mọ yóò ọlá tí dáúdà ó fi lẹ́lẹ̀ àti Suleiman ẹ mọ yóò ọlá yẹn ló lè tó ni nínú ọlá tọ́lọ̀ dá Suleiman dáúdà rẹ sàlám alámẹ́wò ó lóun lòún fi mà á. sọ́nà àtàlàbùsì làkùn. sọ́nà àtàlàbùsì làkùn bá a ṣe máa irin rọ aṣọ irin làbùsì gbogbo ma fi eré wa sọ fún yín àwọn olùmọ̀ sọ fún wa pé Allah subhanahu wa ta'ala ja'ala lahu al-hadida mithla tin fi yadihi tó bá gbá irin mú báyìí irin yóò wá dàbí ẹrọ ọ̀fọ̀ ẹ má ti máa máa mà yóò wá rọ̀ fún yóò wá bí nígbà téèyàn ń fi ẹrọ ọ̀fọ̀ mọ nǹkan pé mo fẹ́ mọ lé adodo tẹ́mọ̀ tẹ́mọ̀ bí àní ìmẹ̀lì sàbẹ̀rẹ̀ wàkọ́dé ti sàbẹ̀ sàkárànà kára bí lè bà pé kì í ṣe pé ó kẹta dédé níbẹ̀ ọlọ́run ni mo rọ̀ fún ni torí pé kúlù mo yẹ sèré nímọ̀ kó lè kọ́lá mo bọ́lọ̀ ń bá torí ẹ̀ dáyẹ̀ yóò ṣe rọrùn fún mi tẹ́ bá wà lágbẹ̀dẹ tí máa ń lórí báyìí ẹ wà máa wùdà ah, kí náà fẹ́ rọ kí náà fẹ́ rọ bàbá báyìí lọ bàbá ìbọ̀ báyìí wọ́n yóò kà dọ́kọ́ ni yóò bá dọ̀bẹ ọ̀bẹ ilé ẹ̀ka tó ọlọ́run ló rọ̀ fún wa kò sí bí wọ́n délé dé. Abdurur omi aṣọ ogun tó máa ń wọ̀. So, o Anabi Dawud alayhi salam nínú tẹ́tí ń ṣe Haddad ni, kílàkì Haddad, alágbẹ̀dẹ. Anabi Nuhu Najjar, kápẹ́ntà, ọ̀yá anabi wo tún ni Ibrahim bana ó máa ń mọ nǹkan anabi Lukman Khayyat tailor ni ọlọ́wọ́ ọba aláàánú mo nífẹ̀ẹ́ sí ẹrú tó níṣẹ́ ọwọ́ Adama Haras ó máa ń ó máa ń ó yọ iṣẹ́ oko ló máa ń ṣe tó kó dá sí mùsùlùmí máa ń níṣẹ́ ọwọ́ kan bẹ̀tẹ̀ máa bá wà fáà mí kàfẹ́ àfáà àkílẹ̀ yìí náà wá sí lọ́jà mo wá sí rẹ́yìn.

ìwé ó ti dé gíní so ẹ jẹ́ sábà ní a leisure time a long holiday long vacation sábà free ẹ jẹ́ wọ́n lọ sí gíní nígbà gbọ́dọ̀ fi kún táàbì lábàáyọ ń sẹ́nu èmi lè dábàá mi kọ́ tẹ́lẹ̀ ọ̀nà ìdèkó ń bẹ̀ àtẹ́lẹ̀ ọ̀pọ̀ tàbí ọmọ tẹ́lẹ̀ ọ̀pọ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀ torí bí tẹ́lẹ̀ ọ̀sẹ̀ ń pọ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn náà ṣe kí ni là ń pọ̀ ọmọ òní tẹ́ ọwọ́ kílẹ̀ ẹ̀fẹ́ kó ṣe yóò bá tẹ́kí ẹ jẹ́ kó ní mo táwọn èèyàn mọ̀ kó lè wúlò yẹn ó lè wúlò kò sí mà tó wẹ̀. ìmọ̀ yẹn àwọn èèyàn máa ń jẹ́ àǹfààní rẹ̀ ó sì máa ń lọ lọ́la. ó ní èèyàn kan ò jẹ nínú oúnjẹ kan tó lóore tó dàbí kó jẹ níbi àágùn inú iṣẹ́ ọwọ́ rẹ̀ àágùn rẹ̀ níbi ń jẹ orí àgáàdì ni ó lóun náà tẹ rí òun máa ń jẹ lára pọ̀ mọ́ darán jẹ̀ fara mọ́kà ó yá kí ló kù kí ló bẹ́ẹ̀ tì wá lójú. Ìgbà àbúrò àrẹ ìsàlám tó bá ṣe ẹ̀rìn yẹn tán tó bá ṣe ẹ̀rìn yẹn tán yóò ṣe láti kó jí aṣọ lè tó sínú ọkùnrin bá àsìkò kó lè dáàbò bò yín lára ìgbámú àìdà ọ̀fà tí ẹ̀mà ti wọ aṣọ irin tó fi àìdà ọ̀fà àbí kí ni o àbí ọkọ̀ ẹ̀rí pé wọ́n wọ̀ sórí wọ́n wọ̀ sí àyà ẹ̀sùn ò lè wọ̀ tẹ́tẹ́ kò ní ìdíkà wọ̀ tẹ́tẹ́ torí sì bá lẹ́sẹ̀ ó ṣe náà wà security àwọn máa ń gbé kí ní lórí tó bá yìnbọn ó lè call ó lè pe ọta yẹn wá sáyà bẹ́ẹ̀ kò yáwó èèyàn bẹ́ẹ̀ ọjọ́ pé Allah subhanahu wa ta'ala ó fẹ́ kọ́ wa pé ẹ̀yin mùsùlùmí kí ní í ṣe yìí wá ìjẹ́ ìrònú àwọn nǹkan ìní sàǹfààní fún yín àwọn yóò ti bẹ̀ ronú bẹ́ẹ̀ tó kí lẹ́kùn mi bá a ti kùn so that yóò lè dáàbò bò yín níbi ìgbámú àti pátá ó pàdé yín ẹ̀yọ́ kú o ọlọ́run ṣe bá lórí sọ́kọ́ àwọn àlejò ọlọ́pẹ́ ẹ̀ ní ìdíbàdìwẹ̀ wúrin òun máa ṣe kí ni o òun máa dáàbò bò yín Tọ́ba ti fẹ́ tọ̀bà fún yìí ṣékìní. Ànábì fún ara rẹ̀ ní aṣọ o, aṣọ ní àà. Ànábì àgbà ànábì ọlọ́run. yẹn tí wọ́n ń lo bulletproof ọ̀la, ń lo bulletproof o. Torí pé èèyàn ni mí. Ànábì ọlọ́run fẹ́ ṣékìní. Ó adẹ́kùn fẹ́ ká máa gbá Ṣé o máa gbá sábà nínú pé ẹ̀wò ilé ẹja torí ti báyìí, ẹja ṣe báyìí. Ó tó bẹ́ẹ̀. Ẹ má dàgbà ọlọ́run ti ra ẹ̀bílẹ̀ ọlọ́run wọ́n lè mú. Ǹjẹ́ sẹ́ dúpẹ́ abẹ́ẹ̀ ní dúpẹ́ àwọn olùmọ̀nirálá ìsìnfàmù yẹn kì í pé ń bí wọn ìyẹn ni pé wajaba alaykum ṣokò ọ̀ràn yẹn ní kẹ́ẹ̀dúpẹ́.

a táàṣe kankan tọwọ́ dilẹ̀ ẹjá lọ China lónìí ẹjá ká lọ wo gbogbo àwọn tí wọ́n ń ṣe pọ́ọ̀tì pọ́ọ̀tì tó wà lára fóònù ẹ̀ lọ́dún pọ́ọ̀tì tó wà lára fóònù àwọn olóòrò pé wọ́n máa ṣe àwọn ọmọ secondary school àwọn ọmọ secondary school wọ́n máa ṣe náà àwọn ọmọ tiwa wọ́n lọ́ọ́ máa rà ní àwọn alọ́rọ̀ àfẹ́tírì fóònù fóònù bẹ́ẹ̀ náà lè jòkó bẹ́ẹ̀ lè jòkó tá a lè ní káàmà ìwé ààrẹ máa ṣe ẹjá sọ̀pọ̀ bẹ̀ wọ́n lè níjọba sọ̀pọ̀

àwọn àkọ́mọ báńdì rẹ̀ nílẹ̀ lásán tẹ́lá ti parí ẹgbẹ́ bá lọ printing press rí ọ̀sán jẹ́jẹ̀ làwé ọ̀sán tó ti tẹ́kù ọ̀sán tó máa ṣe báńdì ọ̀sán tó máa kọ kàtí lára iṣẹ́ táwọn kan ṣe wọ́n bẹ̀rẹ̀ sí kíní wọ́n bẹ̀rẹ̀ jẹun lọ kí làwọn ṣe ọlọ́mọ tí wọ́n lálá jẹun tó yẹ ẹgbẹ́ sáà máa ń ṣe ìsáná lásán á ti kíní ọlọ́run ló gbà nu wa tó ní ká máa fi ọwọ́ gbálẹ̀ àwọn tó máa ń pọ̀jù ọwọ́ mi ìgbálẹ̀ tí wọ́n dẹ̀ lé mú kí ó ṣe bákan ẹ wọ àwọn tó máa ń wọn ayanran ẹ wo tí wọ́n lè fi ṣe gbogbo rẹ̀ àti kúrò bẹ́ẹ̀ náà á lọ ọlọ́run ń dá wa lẹ́kọ̀ọ́ lára dáúdà kábílẹ̀ pé èèyàn máa ti jẹ́. Ó lọ wa ká máa bẹ ẹnu ẹrú tí ó lè máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Abẹ ẹnu ọba tá a gbọ́ ìmọ̀tàjú wúlò fún aláyọ̀ sílámù kìyàmù. Olúwa tí máa yọnu sẹ́rú kó jọ bá wa kí ànábì wa, bá